ọmọ tá a bí tá a tọ́ sójú ọ̀nà ọlọ́run ọjọ́ tí méjèèjì kò ní ṣàǹfààní abẹ́lẹ́wọ̀n wa nínú tóbi rẹ̀ kí ọmọ sáyẹ sanwó-alẹ́ sàn dáadáa ìwà àmọ́tíkayà ọmọbàfínì ibi tí a bá tafsir wa dé lánàá ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú ọlọ́run ọba tí ó dá wa ó ń ṣe àwọn àlàyé fún wa. pàápàá jùlọ nípa ìmọ̀nà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga onímọ̀ ń fi ẹrú ẹ mọ̀nà abẹ́lẹ́wọ̀n ọba olùtọ́jú rẹ̀ kọ́ mọ́ ṣe wà gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fẹ́ fi mọ̀nà gbogbo ìlànà tí ó fi mọ̀nà pátá ọlọ́run yóò ṣe gbogbo tó bá jọ mẹ́ta ọlọ́run kò ní ní lára yóò rọ ọlọ́run láti máa ṣe gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run wọ̀ bá sì ká dára ìmọ̀nàmá gbogbo tọlọ́run yóò mọ ṣòro fún un ní tó kéré jù lójú nínú àlámọ̀rí ẹ̀sìn yóò di tó lágbára kò ní rọ ọlọ́run láti rí ṣe àwọn abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀. مثل في سره مثل في وعره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

mọ́sẹ̀ kàwá kúnú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́mọba fàmáyé lórílẹ̀ ìwà àrùn ayé ìyáradé àwọn bá jọ mọ́tọ̀ ọlọ́run yóò rọ̀ ọlọ́run ọlọ́run yóò sì gba rẹ̀ payá fún tọlọ́run tọlọ́run kan kò ní ní lára arẹ́bọ̀wá Muhammad sallallahu alaihi wasallam arẹ́bọ̀dẹ̀ kúlò mùyàsáwò lima kólé kọlà arẹ́bọ̀dẹ̀ kó wá ìntàbá torí ẹ̀dá yìí náà láàjẹkọ̀rọ̀ ìlọrin bá dá nítorí kó lè jẹ́ ọmọ àlìjẹ́nà ọlọ́run yóò fi ṣe àlìjẹ́nà yóò fi ràn ọ́ lọ́rùn bí ó ràn ọ́ lọ́rùn láàárọ̀ ó tó jáde láyé ọlọ́run yóò fi ṣe ọmọ àlìjẹ́nà yóò fi ràn ọ́ lọ́rùn àmọ́ ìtọ́lọ́run kọ́ bá dá nítorí kó fẹ́ fi wọná iṣẹ́ náà náà ni yóò ràn ọ́ lọ́rùn ومن يرد الله أن يهديه يشرع صدره للإسلام ومن يرد الله أن يهديه يشرع صدره للإسلام ẹnikẹ́ni tọ́lọ́mọ bá fẹ́ sígbà àyà rẹ̀ páyà tó fẹ́ fi mọ̀nà ọlọ́run yóò sígbà rẹ̀ páyà fún ìsìláàmù wọ́n bá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn yóò mọ gbúgbọ́ àti tẹ̀lófin ọ̀rọ̀ yóò rọrùn fún bí wọ́n bá sọ pé ànábì ní ká ṣe báyìí kò ní ilé lára rẹ̀ ọlọ́run bá lóun ó sígbà ya rúbẹ́ ẹni bẹ́ẹ̀ òun ó sì payá fún ìmọ̀nà tọlọ́run tọ́lọ́wọ́ bá ọba sì kádàrà ìmọ̀nà mọ́ tọ́lọ́wọ́ bá ọba ṣe tán láti fi mọ̀nà ọlọ́wọ́ bá yóò ṣe gbá àyà rẹ̀ ní tí ó le kókókó igbá àyà rẹ̀ yóò há gádígádí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́hún kò ní ráàyè ń bẹ́ẹ̀ bọ́ ṣe wá sí fún kò ní gbọ́ tọ́lọ́wọ́ bá ò ní ráàyè nínú gbá àwọn ènìyàn bẹ́ẹ̀. ìgbà tó bá ti ń sọ̀rọ̀ ọlọ́wọ́ bá fún yóò lè lára ẹ̀ كأنما يصعد في السماء كأنما يصعد في السماء irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá fún yóò lè lára rẹ̀ bí ìgbà tẹ ní kó máa gun sánmà láì ní àtẹ̀gùn bẹ́ẹ̀ sì ni gbogbo anáhàmà pé kò rọrùn bẹ́ẹ̀ bí ó ṣe rọrùn yẹn bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọlọ́run ò ní rọrùn fún un nínú ìgbésí ayé rẹ̀. kàdàdé lẹ́yìn ìyá ọlọ́run rẹ̀ ní sàárà ní ọlọ́run bá ti kádàrá èṣù sínú gbáàrà gbogbo ṣètọ́nù ń bẹ nígbà àyà wọn kò sí bọ́ọ̀lì sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba fún wọn tó wọn ò ní gbọ́ ọlọ́wọ́ ọba ti kádàrà ṣètọ́nù àríjìs níbẹ̀ yẹn àṣetọ́nù torí pé ẹni tó bá ti pa tọ́lọ́wọ́ ọba tì èṣù ni ó gun létí èṣù ni ó máa pa á láṣẹ yóò máa ṣì lọ́nà ọlọ́wọ́ ọba ní gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀. Bàbá Adébẹ́yẹ sọ̀rọ̀ àárín èṣù ni ó máa jẹ́ alábàárìn gbogbo àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ èṣù yóò ráyè nínú gbáàyà wọn nítorí pé gbáàyà wọn ó ti dí fún tọ́lọ́ ìmọ́lẹ̀ tọ́lọ́ kò ráyè dúró kò ráyè dúró bẹ́ẹ̀ tí o bá ti dúró bẹ́ẹ̀ èṣù olófin sí ilé kọ́lọ́hún kó sọ wá bẹ́ẹ̀. وهذا صراط ربك مستقيم

kéèyàn ó sin ọlọ bọ́lọ́wọ́ bá ṣe pààyàn láṣẹ àti níbanu síbi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ti ṣe lálàyé fún wa kéèyàn ó wá máa tẹ̀lé bẹ́ẹ̀ kéèyàn ó máa ṣiṣẹ́ kúrò lójú ọ̀nà tọlọ ọlọ́run lè yí ni. wàhálà ṣé ọkọ̀ ọ̀bẹ kẹ́. wọ́n ní ọlọ́run sọ báyìí kéèyàn ó lò ọlọ́run ọ̀fẹ́ báyìí kéèyàn ó jìnà sí eléyìí gan ni wàhádà sọ̀rọ̀ tọrọ sọ̀rọ̀ tọrọ nǹkan mustaqima. gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tán láti yan tọ́lọ́run ọba tó dá láàyò èyí náà ni ojú ọ̀nà èyí tó ṣe wípé siratu rabbika mustaqima ojú ọ̀nà ọlọ́wọ́ bá ara ànábì ojú ọ̀nà èyí tó tọ́ ọ̀nà èyí tó kángun sáré jẹ́nà ọ̀nà tó tọ́ ni kò ní wọ́kùwọ̀kúnú ló jẹ́ pé àlámọ̀rí àwa mùsùlùmí kì í dojú ọlọ́run wí báyìí ànábì gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nínú ẹ̀sìn ó gbúdọ̀ lọ mú wá níbi ọ̀rọ̀ Ọlọ́run ó gbúdọ̀ lọ wá níbi ọ̀rọ̀ nẹ́bì sọ́lá sẹ́lám ìyẹn ni òjé kọ̀rọ̀ wa kó dojú nínú Islam ẹnikẹ́ni tó bá lọ mú nǹkan míì wá tó yàtọ̀ sí íńtánẹ́ẹ̀tì fi lélẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò sí ní sọ̀rọ̀ tó láì ní ìsítẹ́kìn kò sí lójú ọ̀nà èyí tọ́tọ́ níjọ́ kan anábíwá muhammad sallallahu alaihi wasallam àwọn sàábé wà pẹ̀lú rẹ̀ anábíwá fa ìlà ó fa ìlà gbọ́ọ́rọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ìlà yẹn ó wá fa àwọn kọ̀ọ̀kan sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún sẹ́gbẹ̀ẹ́ òsì anábíwá ní eléyìí ní ojú ọ̀nà ọlọ́run tó tọ́ èyí tó tọ́ yìí olùsílámù tí wọ́n gba àwọn èyí tó yà tó yà tó yà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ òun anábìíní ní ìkángun rẹ̀ ṣètọ́nu bẹ́ẹ̀ ṣètọ́nu bẹ́ẹ̀ ní gbogbo ìkángun ọ̀nà tó yà lórí yẹ́pẹ́ ní ìyẹn bá ojú ọ̀nà tọ̀rọ̀ tó yẹn wà ẹ àgbọ̀dọ̀ wọ̀ tún àgbọ̀dọ̀ wọ̀ sí torí ojú ọ̀nà ọlọ́run sọ̀rọ̀ tó ń sẹ̀kín ojú ọ̀nà tó tọ́ ni ojú ọ̀nà tí òkú ni ojú ọ̀nà tí ò sẹ́kọ́nà ni ojú ọ̀nà tó lọ tààràtà òun Islam ìdí nìyí tó fi jẹ́ pé tá a bá ń ké fátíà a tún máa ń tún tọrọ lọ́dọ̀ ọlọ́run ó tún fi ẹsẹ̀ wá rinlẹ̀ tún jù báyìí lọ lójú ọ̀nà tọlọ́run. èdè náà ṣe ọ̀dọ̀ ìrìnàṣẹ́ a máa sọ ọlọ́run fi ẹsẹ̀ wá rinlẹ̀ lójú ọ̀nà rẹ ọlọ́run èyí tó tọ́ torí pé kò tí ì sí yàkínídòdò ẹni tó bá tán sójú ọ̀nà ọlọ́run náà ló ṣàṣeyọrí mélòó lẹni tó bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa tó parí sórí àìdá la fi máa ń bẹ lọ ní gbogbo ìgbà ibi ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ nínú sítẹ́kì ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ nínú sítẹ́kì rinlẹ̀ sàlékún ìmọ̀nà wa lójú ọ̀nà rẹ̀ èyí tó tọ́ ẹlòmí ń bẹ nítorí tó bẹ́ jẹ ìtí ó jẹ padà gbé kúrò lójú ọ̀nà tó tọ́ ẹlòmí ń bẹ nítorí iṣẹ́ iṣẹ́ tó ń wá ó padà gbé kúrò lójú ọ̀nà tó tọ́ ẹlòmí ń bẹ nítorí kó bá fẹ́yàwó ìyàwó tó bẹ́ẹ̀ fẹ́ padà gbé kúrò lójú ọ̀nà ọlọ́run èyí tó tọ́ ẹlòmíín bẹ nítorí kó fẹ́ bímọ ọmọ tó ń wá òun ló padà gbé kúrò lójú ọ̀nà ọlọ́run èyí tó tọ́ oríire tó ga jù òun náà ní kéèyàn ó máa bẹ lójú ọ̀nà ọlọ́run èyí tó tọ́ kí lójú ọ̀nà tó tọ́ fọwọ́ Islam ọlọ́run ọba ni wọ́n á dá sọ̀rọ̀ mustaqima wọ́n á dá ọlọ́run bá ní gbogbo tá à ń sọ fún yín nípa ìmọ̀ tẹ̀láṣọ ọlọ́run eléyìí ní ojú ọ̀nà ọlọ́run mùsùlùmí nàkírà tó jẹ́ hàn omi torí pé tó bá jẹ́ náàtù alifu alẹ́mù yóò mọ bẹ́ẹ̀ torí pé sèrọ́tù rọ̀bíkì mùdọ́fù wa mùdọ́fù lẹ́yìn márífà nìyẹn njẹ o tẹ̀lé tí o jẹ sífa rẹ̀ o gbọ́dọ̀ dé alifu aláàmù ṣùgbọ́n pàtó ti jẹ́ nẹ́kírà adẹ́gbẹ́ hàn ayé àdá sọ̀rọ̀ tọrọ bíkà mustaqima. wàhálà sọ̀rọ̀ tọrọ bíkà mustaqima. ẹ̀yìn ìjọba ọ̀nà ọlọ́mọba rẹ̀ èyí tó jẹ́ èyí tó tọ́ nínú gbogbo ojú ọ̀nà kì í ṣe gbogbo ojú ọ̀nà téèyàn máa ń rìn ló tọ́ kì í ṣe gbogbo ojú ọ̀nà tọ́mọ nìyẹn máa ń rìn ló ṣùgbọ́n ẹni tó ní ọ̀nà òun ni ó sọ fún wa pé èyí tọ́ èyí ò tọ́ ọlọ́run ọba ló dá wa òun lọ́mọ ọ̀nà tó tọ́ fún wa òun lọ́mọ ọ̀nà ànú òun ni wọ́n ń ṣàlàyé fún wa ibi gbogbo àwọn àlàyé òun ti ń ṣe é pọ̀ wàhálà sọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ ìtàn mùsùlùmí máa. wàhálà sọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀ ìtàn mùsùlùmí máa. ọlọ́run èyí ni ojú ọ̀nà ọlọ́run èyí tó tọ́. wọ́n lè máa sọ ilé láàyè àti nípa omi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ọlọ́run bá ní gbogbo àlàyé tẹ bùkátà tó lè gbé wíwọ àlìjánà gbogbo ẹ̀ láti sọ gbogbo tó lè gbé kẹwọ náà gbogbo ẹ̀ lọ́wọ́ bá ti sọ fún wa lóbi jẹ́ pé nìkan kan òye lágbèjì àríkà dọ́gba kìámà gbogbo máa ṣe tọ́lọ́run fẹ́ ká máa ṣe ó ti sọ gbogbo má ṣe tí ò ká débẹ̀ ọlọ́run ti ṣàlàyé ẹ̀ bákan náà anábìwá Muhammad sallallahu alaihi wasallam anábì ní mi ò fi sílẹ̀ gbogbo nǹkan tó lè gbé wọ àlìjẹ́nà àyàfi kí n fi payín láṣẹ rẹ̀ gbogbo ń tẹ́ lè ṣe tọ́rọ mi lè fi jásẹ́ àlìjẹ́nà tọ́lọ́mù kò sí kan tẹ́mi ànẹ́bí ò ti sọ bẹ́ẹ̀ ni gbogbo tó lè gbé wọ ní gbogbo ẹ̀ ni mo ti kọ̀ fún yín kẹ́ má dé díẹ̀ èyí gan lójú ọ̀nà tó tọ́ ká mọ tọ́lọ́ bá fẹ́ ká sì máa ṣe káàmà ń tọ́lọ́ ọkọ̀ òfẹ́ ká jìnà sí èyí gan ni ádá sọ́ọ̀tù rọ́bìkà mùsùlùmí wàhálà sọ́ọ̀tù rọ́bìkà mùsùlùmí ilé ẹjọ́ ọlọ́run ọba ọba rẹ̀ mùsùlùmí èyí tọ́tọ́ Kọ́lẹ̀ fasọ́lẹ̀ lẹ́yìn. ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ṣàtótónu àti yànnàná gbogbo nǹkan pátá nínú àlùkùránì kó bá a tún lè yé yín àtúgbò òjíṣẹ́ dìde kó wá ṣàlàyé ẹ̀ kó ṣàlàyé rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kó ṣàlàyé rẹ̀ pẹ̀lú ìṣesí ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ tó dáa tó bá fi ìwé ránṣẹ́ lásán alẹ́rẹ́ ni tí ó sọ pé òun ò mọ tí bẹ́ẹ̀ àmọ́ ọlọ́wọ́ bá fi ìwé ránṣẹ́ ó tún wá gbé àwọn òjíṣẹ́ dìde kí wọ́n wá máa ṣàlàyé ẹ̀ wọ́n ṣe lálàyé nínú ọ̀rọ̀ wọ́n ṣe lálàyé nínú ìṣesí wọn kábà alẹ́rẹ́ kọ̀ọ̀kan láti fa wọn anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ wọn bá ràn sí wa afẹnusọ akùṣe sísọ ẹ̀yẹ wòrán anábìbẹnusọ ọlọ́run ní kẹ́kẹ́rù ó tún kù ṣe dáadáa anábìtún ní sọ́lú kamara ẹ̀tùmú ní ìsọ́lí anábìtún ọ̀dà bí ó bá yẹ yín ẹ̀ sáma wò mí bí mo ṣe ń kírun gẹ́lẹ́ bí mo ṣe ń kí ẹ̀ ẹ̀ máa kí bẹ́ẹ̀ bọ́lá ṣe fẹ́ kí nìyẹn ó fi ẹnu sọ ó tún fi ìṣe sí ẹ ó fi ṣàlàyé bákan náà ìṣe hajj hajj kan ṣoṣo lànàbì ṣe láyé ẹyọ kan ọ̀hún ọ̀là kọ́kọ́ ọ̀nà nìkan ṣùgbọ́n àti múra mẹ́rin ló ṣe ó ṣe hajj kan ṣoṣo. àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó wá ṣe ájì kẹ́yìn ó wá ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé khudhu anni manasikakum arábìnrin yẹn ẹ máa wò mí bí mo ṣe ń ṣiṣẹ́ hajj ẹni náà máa ṣe bẹ́ẹ̀ torí pé làálì torí pé mi tẹ́ rí làálì kò yé mi ní òun mi ò mọ̀ ó ṣeé ṣe kí n má ṣe ájì ọdún tí pọ̀ kò dá mi lójú ṣùgbọ́n ẹ máa kíyèsí bí mo ṣe ń ṣe é lọ́dún tá a wí ìgbà tá a fẹ́ tà wá àbẹ́bí ogun nǹkan ni lómi tà wá lórí nǹkan ọ̀gbìn làbẹ́bí wà tó tà wá àwọn àfọ àwọn akéwì ní dáná fi gun nǹkan níjọ náà ìdí tó gbogbo nǹkan ni pé kí gbogbo èèyàn lè máa rí kábà lè mọ bó ti ń ṣiṣẹ́ hajj gbogbo tánàbì ṣe níjọ́ náà òun náà làwọn náà ń ṣe lébi ní ẹ̀ka fẹ́ ṣiṣẹ́ hajj látara àgbélé ọlọ́run bá fi ìwé ránṣẹ́ ó tún wá rán òjíṣẹ́ kán wá ṣàlàyé fún wa ọlọ́run bá bẹ̀rẹ̀ lákọ́ni káàánà lẹ́kọ̀ọ́ ìfẹ́ ìrọ̀sọ́ ó lè la oṣù wa tún hasanah. قد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ọlọ́run ọba fi àwọn ànábì ọlọ́run ó fi wọ́n ṣe àríkọ́ṣe fún wa ó fi wọ́n ṣe àpẹẹrẹ àwọn ní dígí tàgbé síwájú táwọn wò níbi ẹ̀sìn tọ́lọ́run ẹni tó bá tún ní dígí míì tó yàtọ̀ sáàni nẹ́bì ẹni yẹn ti sọnù ìyẹn lọ́pọ̀ lẹ́nu gbogbo oníbídíà anẹ́bì kọ́ ní dígí wọn wọ́n lẹ́ni tí wọ́n wò ó ṣe nínú ẹ̀sìn wọn ṣùgbọ́n tí jẹ́kẹ́yìn ó ṣoríire lóbi dájú bá dọ́gbọ́dọ́ àlùkìyàmà anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì ní nígbà tọ́lọ́ ń bá gbogbo gbogbo ẹ̀dá dìde látinú sàárè wọ́n gbé wa dìde ràátán gbòòrò lán wọ́n gbé wa dìde ní òhò ọmọlúwà nínú sàárè ìyẹn nìkan kọ́ wọ́n tún gbé wa dìde lẹ́ni tí ò dábẹ́ ìyẹn nìkan kọ́ wọ́n gbé wa dìde lẹ́ni tó ń gbẹ́ ó máa gbogbo wa. láti nu sàárè anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ní alhawlu kànga kan wá ń bẹ omi rẹ̀ tutù ó funfun ju wàrà lọ omi bẹ anabi ní màá wà lọ dúró mbẹ tiriba anabi lọ wà kọ gbódìdì anabi ní ana awwalu man tanshaqu arábìnrin mi lẹni tí ilẹ̀ ọ̀pọ̀ lanu fún sálà sálà tí ó kọ́kọ́ jáde nínú rẹ̀ arábìnrin wa ni màá lọ dúró síbi omi náà ṣáájú yín arábìnrin màá máa gba àwọn ọmọlẹ́yìn mi ummati ummati ẹ̀yọ́ ọmọlẹ́yìn mi ó yẹ máa gbẹ wá mú mi àwọn mọ̀lẹ́kọ̀ wà tó bá máa lé àwọn kan padà ibi ẹ̀ padà arábìnrin ó tún máa parọ́ pé àwọn ọmọlẹ́yìn mi làwọn mọ̀lẹ́kọ̀ náà gbàtí wọ́n ti lọ wọ́n ti wọ́n ti yí nǹkan padà ìwọ ló rò pọ́nmọ lẹ́yìn rẹ ni wọ́n nígbà tó sì láyé mọ́ ọ̀tọ̀ ni tí wọ́n ṣe kéèyàn wá gbé sínú làákàyè níjọ náà ipò wo ni wọ́n fẹ́ wà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tẹ̀ lánàá níjọ náà tí òfẹ́ kan lé òun padà láwọn bàbá wa fún máa ń sọ pé ọlọ́run mẹ́jọ wo lé wa lẹ́yìn ànábì àdìsí yẹn ni wọ́n ń tù ú torí pé wọ́n lé àwọn ènìyàn kan lẹ́yìn ànábi jọ́gbọ́dá kìlámà àwọn náà wọ́n gbé wọn dìde wọ́n mọ rò pé mùsùlùmí làwọn ṣùgbọ́n wọ́n lé wọn padà làfà àfijọ́ pé wàá pé wọ́n máa ń àgà àbí rọ̀sùnlé fàkànnà já mi nìyọ́ ni. wọ́n náà ní àgà àbí ṣe ànábì sallallahu alaihi wa sallam ẹni yẹn ti là kúrò níbi iná. àdáàbí rasúlì fàkọ́dínà jáàmì nìrọ́ni wọ́n náà ní àdáàbí rasúlì fàkọ́dínà jáàmì nìrọ́ni. àwọn àdábì ọlọ́run ọlọ́run ṣe wọ́n ní atọ́kùn dáadáa fún wa. لقد كان لكم في رسول الله أسوة حسنة ọlọ́wọ́bá ní àríkọ́ṣe dáadáa ń bẹ fún yín látara látara níbi wa Muhammad. liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. ọlọ́wọ́bá ikú ìwà wípé gbogbo tí máa jẹ́ kéèyàn wà lójú ọ̀nà tọ́ ó ti ṣàlàyé ẹ̀ ajẹ́pọ̀ ẹni tó bá wá sọnù ìwọ ló sá ìṣìnà ìwọ ló sá lẹ́sà arábìnrin muhammad sallallahu alayhi wa sallam arábìnrin taraktukum ala al-mahajjati al-bayda layluha kanahariha la yaziru anha illa halik òjíṣẹ́ ọlọ́run ọba nígbà tí mo lọ mo fi yín lẹ̀ lérí ìmọ̀nà èyí tó funfun gbòò tó mọ́lẹ̀ ọ̀sán rẹ̀ àtòru rẹ̀ bákan ni ẹnìkan wà á ní sọ pé òun sọnù àfẹni tó ṣe wípé ó ti jẹ́ ní ìparun tẹ́lẹ̀ nínú ẹgbàá wa hadith mi anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni taraktu fikum lan tadillu ما tamassaktum بهما كتاب الله wa sunnati محمد صلى الله عليه وسلم. ó ní mo fi nǹkan méjì ilẹ̀ fún yín nígbà tí mo lọ gbogbo ẹnikẹ́ni tó bá lè dùrọ̀ mọ́ nǹkan méjèèjì náà láéláé kò ní sọnù tó ń ti pé oríṣiríṣi tó lè déèyàn sọnù yóò ṣẹlẹ̀ nígbà táwọn ẹbí bá lọ tán yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá ti dìrọ̀ mọ́ nǹkan méjèèjì ànábi lẹ́yìn ò lè sọnù kí ni nǹkan méjèèjì náà kitab Allah al-Qur'an wa sunnati àti sunna ànábi sallallahu alaihi wasallam nínú ẹgbàá mi ànábi ní alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al bin nawafil wa iyyakum wa muhdathati al-umur. فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam anábì ní mo fi ọdọ̀ ọwọ́ ayé súnmọ́ ẹ̀mí anábì bákan náà súnmọ́ àwọn sàábé nǹkan táwọn sàábé bá panu pọ̀ lé lórí ó ti di súnmọ́ ẹ̀mí anábì náà ẹ dìrọ̀ mọ́ ẹ má jù bọ́ lọ́wọ́ yín ẹ jìnnà sí àdádálẹ̀ ntọ́lọ́wọ́ sọ tánàbí òkú yẹn sìn ẹ jìnnà sí torí pé gbogbo àwọn nǹkan tó bá ti di àdádálẹ̀ tọ́lọ́wọ́ sọ tánàbí òkú yẹn sìn ànábì ní àánú rẹ gbogbo àánú pátápátá inú náà ni rẹ lọ́wọ́ ọlọ́run sọ wá mẹ́. nínú ọ̀rọ̀ mi ànábì sallallahu alaihi wa alihi wa sallam. من افترقت اليهود على إحدى وسبعين فرقة واليهود إلى ثنتان وسبعين فرقة وستفترق أمتي إلى ثلاث وسبعين فرقة كلها في النار إلا فرقة واحدة إلا فرقة واحدة النبي صلى الله عليه وسلم anábì láwọn yahudi wọn ò pè sọ́nà seventy one àwọn nasọ́ra àwọn náà pè sí ọ̀nà méjìléláàádọ́rin àwọn àlùmọ̀ mi wáṣà tẹ̀fùtẹ́rì kò mẹ́tì anábì láwọn àlùmọ̀ mi yìí àwọn náà padà pín lójú ayé anábì wọn pín anábì ní ṣùgbọ́n tí ń bá lọ tán wọ́n padà pín àwọn àlùmọ̀ rẹ̀ á padà pín sí ọ̀nà mẹ́tàléníàádọ́rin seventy three anábì ní gbogbo wọn pátá anábì ní gbogbo wọn pátá ìnàwọ àyàfi ìjọ kan péré nínú gbogbo wọn anábì sallallahu alaihi wasallam anábì wàá dáko ọjọ́ kankan ntànàbì sọ ń bẹ́ẹ̀ anabi ní firqatu firqatan wahida àyàfi ẹyọ kan ṣoṣo ẹyọ kan ṣoṣo náà kí ni nǹkan tá a fi dá wọn mà anabi ní àwọn náà làwọn tó ṣe pé wọ́n ń bẹ man kana ala ma ana alayhi al-yawm wa ashabi anabi ní àwọn tí wọ́n bá dúró lérí tèmi anabi ń ṣe tí wọn ò sì fẹnu àbùkù kan táwọn sàbí gbé lọ́wọ́ àwọn yẹn nìkan òun ńlá nínú ọ̀nà táwọn àjọ ló kù sí sòyẹ́ túmọ̀ sí pàdé sọ sálàm tí kò yẹ wa wípé àwọn nǹkan tó lè jẹ́ kéèyàn sọnù yóò pọ̀ tí ó máa ṣẹlẹ̀ kódà fún àwọn òtẹ́ẹ̀kọ́ abúlé yamẹ́n rọ́bì ọ̀làwọ̀ ànìwò àgọ́ ọ̀kan náà àwọn sàábé ni ó ní káàmù nẹ́ẹ̀sì yẹ̀sàlú nàbíyẹ̀ sallallahu alayhi wa sallam anil وكنت أسأله عن الشر مخافة أن يذكر ó ní àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ ànábì nípa dáadáa nípa dáadáa oníṣùgbọ́n mi èmi máa ń béèrè nípa burú kì í bú ṣe pé mo fẹ́ sa burú ṣùgbọ́n mo fẹ́ máa burú kí n bá ní mọ́ sá fún ni mo fi máa ń béèrè ó ní mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run kúnna fi jahiliyatin wa shar wa ja'ana Allahu bi hadha al-khayr fahal ba'da hadha al-khayr min sha ó ní mo ní èrè òjíṣẹ́ ọlọ́run kọ́lọ̀ tó gbé ọ dìde láàrin wa à ń bẹ lórí ọ̀nà àánú à ń bẹ lórí aburú ọlọ́run wa mú orí wa bá wa òun náà ní orí islam fahal ba'da hadha al-khayr min sha ǹjẹ́ lẹ́yìn orí islam táwa ń lò yìí ǹjẹ́ burú ni ó tún ṣẹlẹ̀ bí kọ́lẹ̀ náà anábìnrin bẹ́ẹ̀ aburú mi tún bọ̀ ọdún bẹ́ẹ̀ ló fa alibada hada shahar fa alibada shahar min khayr aburú tó ní ó ṣẹlẹ̀ yìí ṣé dáadáa mi ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kọ́ ọ̀lẹ̀ náà ànábì ní bẹ́ẹ̀ ànábì ní ṣùgbọ́n dáadáa tí ó padà wá ṣẹlẹ̀ yẹn fi yí dọ̀kà ẹ̀ fi dáadáa ni ṣùgbọ́n àbúrò màálà ni aburú náà wà bẹ́ẹ̀ ọwọ́ nínú òjíṣẹ́ ọlọ́run bó làwọn ṣe wá mọ̀ arábìnrin tí ó di ẹnu ni pé káwọn àwọn ènìyàn kan ó dé gẹ̀sìtẹ̀mí ọ̀nà bí ọ̀rẹ́ rẹ̀ sùn lẹ́tì tábà ní súnà tàbí nìyí ìdàkejì rẹ̀ wọ́n máa ṣe wọ́n àtẹ̀dúnà ọ̀fíìrì wáyé tí wọ́n yàdúnà bí ọ̀rẹ́ rẹ̀ adìyí ìlànà tọ́lọ́ǹtà nẹ́bì wọ́n pàtì wọ́n lọ gbé tí wọ́n kalẹ̀ wọ́n sì máa kọ́ra wọn ní mùsùlùmí. kódà anabisalla alasala anabigba adébí gbígbé àwọn èèyàn kan káwọn ìjọkan ni wọn dùnàtù wọn máa pèpè náà alẹ́ àbọ̀wá àdúgbò àná wọn dúró lẹ́nu náà já àná màrá yẹn mọ́ni àjọ àbáwọn fi há gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé wọn tó bá gbọ́ wá sí wọn tó tẹ̀lé wọn lẹ́yìn kò síbi tí wọ́n fa ẹni yẹn lọ tún un lọ. so gbogbo àwọn nǹkan wọ̀nyí lànàbí dẹ́kọ̀ yẹ wa wípé yóò padà wá ṣẹlẹ̀ lọ́wọ́ kẹyìn ayé èyí tó ti bá wà láyé báyìí. bóòlù yẹn ti wá fẹ́ là níbi àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba jẹ́ pé wàhálà sọ̀rọ̀ àtọ̀rọ̀ gbẹ̀gbà mùsùlùmí máa. kí lọ la ń wí kí là lẹ́bi wí bó la lẹ́bi ṣe ṣe ìyẹn ní ojú ọ̀nà ọlọ èyí tó tọ́ téèyàn lè máa tọ̀ tọ́ka èyàn lè balẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ọ̀nìfà sọ́ni lẹ́lẹ̀ ayé tí mi kọ́ ní ilé ẹgbẹ́ ọlọ́run ọba ní àti ṣàlàyé gbogbo ẹ̀ ọba tó mọ̀ wá ní ó mọ̀ pa àlùfẹ́ máa béèrè pé bó la ti fẹ́ mọ ojú ọ̀nà tó tọ́ ọlọ́run ọba ní kọ́dí fásọ لقومي ẹ̀yà ààyà. nípa omi ìyá mẹ́kẹ́rù. ọlọ́run bá ní àti ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lọ ka Qur'an lọ wo súnà àti ṣàlàyé gbogbo ọ̀nà tí yìí ó fi mọ ojú ọ̀nà tó tọ́ sínú Al-Qur'an àti sínú súnà olófàá tó jẹ́ pé àwọn àáfàá súnà àwọn àáfàá súnà àwọn ló lóore jù kéèyàn máa gbọ́rọ̀ lẹ́nu wọn àwọn ló lóore jù kéèyàn máa tẹ̀lé wọn láti mọ̀nà kìí ṣe àfọ oníbídà kìí ṣe àfa torí tọlọ́run lẹ̀ torí súnà lẹ̀ tó lọ gbé tiẹ̀ kalẹ̀ fúnra ẹ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ ẹ̀yìn gbọ́dọ̀ tẹ̀lé wọn téèyàn bá fẹ́ sọnù ọlọ́mọba la torí báwọn afọ súnà wọ́n máa ṣàlàyé rẹ̀ fún ọ látinú Kùránì wọ́n máa ṣàlàyé rẹ̀ fún ọ láti nu súnà bó làwọn sàábé náà ṣe ṣí wo ni wọ́n ṣe lò ó tó ń dẹ́gbẹ́ kó tó jáde láyé ọlọ́mọ bá ṣe wọ́n lọ́mọ àlùjànnà níjọ́ kan ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn sàábé wọn èyí fìgbà kan fọ̀dọ̀ ànábì yẹn ọba níjọ́ kan wọ́n wá ń wà níbi wòrán níbi sallallahu alaihi wa sallam gbogbo ibi tí wọ́n lè wá sí. òní wọ́n lọ fún ọ̀rá nàbí wọ́n wá wá nàbí títí títí afọwọ́ ó wá débi ọgbà kan ó bọ́kan náà àwọn sàábé níbi ẹnu ọ̀nà ọgbà yẹn ó ní sóòkúrò ànábì ànábì làwọn wà sàábé tó dúró bẹ̀rẹ̀ níbi ṣùgbọ́n jẹ́ lọ bá níbi kí n sọ fún pé ṣé kò wọ ọbẹ̀ kò wá. ìgbà tó dọ́dọ̀ ànábi sọ́lá àlùsọ́lá ànábi ní ta ni lórí Abubakar ànábi ní Abubakar fèrèjà ànábi ò tí ì dùn ànábi Abubakar ọmọ àjẹmẹ ànábi ní kò wọlé kò wọlé kò wọlé ọba ànábi jókòó bíi kànga kan anabi wájú létí ẹ anabi kọ ẹsẹ̀ sínú ẹ ó kì ẹsẹ̀ sínú ẹ gbàtà bàkìrì bíi anabi kò lọ jókòó bẹ́ẹ̀ kò pẹ́ umaru náà dé sàbẹ́tì ń bẹ lẹ́nu ọ̀nà yóò má wọlé jẹ́ lọ gbàyọ̀ǹda ó dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ní ta ni ó umaru anabi ní umaru fil janna umar ọmọ alijanna mi ní kó wọlé ó náà wọlé anábì ní kó lójú ká tóbi dórí afáwa Uthman ìdí nìyẹn tó fi jẹ́ pé bá a bá sọ pé à ń wá ìmọ̀nà a fẹ́ mọ ọ̀nà tó tọ́ ó náà ní kí lọ lọ ń wí kí lànà bí wí lérí àgbọ́yé àwọn sàábé torí pé ká tó lè gbàgbọ́ yẹn tọ́ lọ ń wí lànà bí wí àwọn tó sojú wọn nígbà náà tí wọ́n wà pẹ̀lú ànábì ó náà làwọn sọ̀hábà àwọn àlọ́ báwo làwọn sàábé ṣe túmọ̀ rẹ̀ sàábé mi ọ sọ wípé mo wà ń bẹ̀ níjọ náà tánàbí ń sọ fún wa báyìí torí tá a máa ń gbé ìmọ̀ náà ti wá lé nìyẹn ẹni tí o ti dúró lérí ẹ̀ ó súnmọ́ kó sọnù ìdí nìyẹn tá a fi máa ń bẹ lọ tá a bá ń ké fátíà tá a máa lọ ìdí náà sọ̀rọ̀ ọ̀tọ̀ ìmùsùlùmí. ìdí náà sọ̀rọ̀ ọ̀tọ̀ ìmùsùlùmí. a máa sọ pé ọlọ́run dákun fẹsẹ̀ wá rinlẹ̀ lójú ọ̀nà rẹ èyí tó tọ́. sèwọ́pọ̀ lẹ́bí iná ẹ̀nà àǹtà rẹ̀. ojú ọ̀nà àwọn tí ọlọ́run ọba ti parí ìdẹ̀ra rẹ̀ lé wọn lérí àwọn wo lọ́lọ́run ọba ti parí ìdẹ̀ra rẹ̀ lérí wọn ká tó jáde láyé àwọn náà làwọn ànábì ọlọ́run àwọn sọ̀hábà àwọn ànábì ọlọ́run àwọn sọ̀hábà. من الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء àwọn tọ́lọ̀ wọn bá ń sọ nìyẹn táwọn sàábì náà kó sínú ẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé mọ́nájì èyí tá a dúró lé lórí a máa sọ wípé kìtáàbù wa súnà ala bayani sálàfi sọ́ọ̀lẹ̀ kí lọ́lọ́ ń kí lànàbì wí níbàámu àgbọ́yé àwọn sàábì ìdí nìyẹn tó fi jẹ́ pé àwa kì í kọyán àwọn sàábì kéré torí pé àwọn náà rí ànábì sójú wọ́n kẹ́kọ̀ọ́ báyìí lọ́dọ̀ ànábì lóbi jẹ́ pé sọ wípé kò ló sọ àgbà tí ń dè kòdò tó ń alamu fàlẹ́ àlàyé àbí àdàlẹ̀ káwọ́ lèmi àárín fàlẹ́ àlàyé àbí àdàlẹ̀ káwọ́ lèmi àárín kò ló sọ àgbà.

débi tí wọ́n dé lọ́dọ̀ tàwa aṣíwájú ni wọ́n jẹ́ àríkọ́sẹ̀ làwọn sàábẹ́ àwa ń sọ̀rọ̀ pé sàábẹ́ Abubakar wí báyìí ẹnìkan wá ní ṣé òkìní kan sọ báyìí láti bó síbó. olùlọ sọ́mọ́ àbàtì ní olùwà tó ní ó ní alukur'an gbogbo ń tẹ bá fẹ́ béèrè wá bí mi Abdullahi ọmọ Mas'ud ó ní mo kọ́ kùránì báyìí lọ́dọ̀ ànábì kò síbi kẹta abáde màá béèrè e. pé kí ọlọ́gbà lórí olùdí ànábì ó sọ fún mi. wọ́n wá sọ pé abdullahi ọmọ masoud ó ní túmọ̀ ayà yìí rè ẹnìkan wá ní abá alágbádá wòlíì ọlọ́run ní kí lọ́kàn ti wà pẹ̀lú òun bá ànábì láyé ẹ̀fẹ́ fi wé abdullahi ọmọ tí wòlíì bá ń bẹ wòlíì wo ló táwọn sáfẹ́ kò sí. كل الصحابة عندي قدوة علمهم فهل علي بها لقول من عالم فهل علي بهذا لقول من عالم أنا محمد صلى الله عليه وسلم أنا بني أريد كما بني تباري من النبي mi ànábi tó bẹ̀rẹ̀ ànábi láyé àti ẹni tó bá rí ẹni tó rí mi àwọn olóró ànábi àwọn sàábé ẹni tó bá bá àwọn sàábé láyé torí wọn torí rẹ nìkan kódà náà ẹgbà wa àdìtì kan àwọn kan lọ jagun lójú ọ̀nà ọlọ́run ìgbà táwọn fẹ́ lọ ja yẹn wọ́n ní nínú ojú ogun yìí sáárà àwa tá à ń lọ yìí sáárà wọn tó rà nàbì láyé nù wa tá a bá rí sáárà wọn tó rí ànábì sáárì wọn nínú wa tí ò bá sí sáárà wọn tó rà wọn tó rà wọn ànábì àwa ni a a a borí wọ́n sì ogun wọn borí yẹstẹfutihuna bisọ̀hà wọ́n ń wáran ṣe lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àlùbáríkà tọ́lọ́wọ́n bá fi sára àwọn sàádé àwọn sọ̀hábà ọlọ́wọ́n bá kó yọ́nú sí wọn ọlọ́wọ́n bá kó wọn ti ànábì sallallahu muhammad sallallahu alaihi wasallam àti sàbáwá ahmed ó ní ọlọ́wọ́n bá wo gbáàyà gbogbo èèyàn pátá lórílẹ̀ ó rí wípé igbáàyà tó mọ́ jù òní gbáàyà ànábì ọwọ́ àsàlẹ̀ sàkóso lẹ́yìn ànábì kan lẹ́yìn ànábì ọlọ́run tún wo gbáàyà gbogbo ẹ̀dá lórílẹ̀ ó rí wípé gbàrà àwọn tó tún mọ́ onígbàrà àwọn sọ̀hábà olóṣọ́ àbàtì rẹ̀ ń di olóṣọ́ àbàtì rẹ̀ ń di olùwà tó náà lẹ́mọ́ ọ̀rọ̀ pàtàkì aláìyá rẹ̀ á. khulafa rashidin àwọn sàábẹ́ súnà wọn ní tí wọ́n ṣe tànàbí yọ́nú sí tọ́lọ́wọ́n bá yọ́nú sí fún wọn súnà náà ló jẹ́ fún wa ìyẹn ni kádì ìyẹn la fi lè rí siratul lahi mustaqim ọlọ́wọ́n bá ní gbogbo nǹkan tá a sọ yìí. qad fassalna al-ayati li qawmin yadhakkarun. ọlọ́run gbogbo nǹkan fi mọ̀nà mọ́dá islam gbogbo tó fi ní wọná àti sọ sínú Qur'an gbogbo tó fi ní wọná ó ti ń bẹ nínú súnà abanínújẹ́lẹ̀ mọ́ kí ló dé nínú mọ́sálásí kọ̀ọ̀kan bàbá ti kásùn báàbà tábà ti ká àyà Qur'an kan fún wa ká sì kọ̀rọ̀ ànábì kan sí fún wa ká gbọ́ yẹn lójúmọ́ ká fi lo ìṣẹ̀mí wa ṣùgbọ́n sórí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ní tí wọ́n máa ṣe alábọ́lá kó ṣe ọlọ́run ìṣúná mẹ́fà ìṣúná mẹ́fà ìṣúná mẹ́fà súnà ànábì ò lè ga bá àbá ma ẹ̀rọ àwọn súnà bídà sítánì kò lè rẹlẹ̀ tá a bá nímọ̀ nípa súnà bó tilẹ̀ jẹ́ wípé àkọ̀ndẹ́mu àwọn bàbá wa kọ́lọ́mọ̀ bá kó bá yọ́nu sí wọn kó bá kẹ́ wọn àmọ́ mọ́sálásí ilé ẹ̀kọ́ ni mọ́sálásí àdúrà tí wọ́n máa ń ṣe ẹlòmíín sáfà tí wọ́n bá ń gbóná ó ti há gbogbo kíní yẹn asàfilà tí wọ́n ṣe ọmọ ìtọ́mọ fi láti iná lé ọmọ ìtọ́mọ fi kúlà láwọn fún ọmọ ìtọ́mọ fi sáájà fún ọ ti á gbogbo ẹ̀ sórí kálẹ̀kọ́ ẹ̀sìn náà là ń kọ́ àwọn oṣù haruna ni bí ó ṣe yí wọn náà so ká máa ka àlàyé yẹn fún wọn ní ọ̀rọ̀ ọlọ́tọ́ gbogbo tí ó gbowó àwọn náà gbogbo tó lè mú wa wà lè jẹ́nà gbogbo ẹ̀ ọlọ́run ọba ní kọ́rẹ́ fa sọ́ọ́lì nílẹ̀ ààyà. kọ́rẹ́ fa sọ́ọ́lì nílẹ̀ ààyà ti lè kọ́ omi ọlọ́run láti ṣàlàyé gbogbo ẹ̀ fún gbogbo ẹni tó bá pé lọ́pọlọ gbogbo ẹni tó nìkan ṣe tó fẹ́ gbà wá sí kò sí nǹkan kan mọ́ ọlọ́run ti sọ gbogbo ẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam pàtó ọlọ́run sọ aya ìdájọ́ anasurulá wal fatih. ìdájọ́ anasurulá wal fatih. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه tí iṣẹ́ ta ara nàbì tó pé sọ́lá sálàm àwọn sàábé gbọ́ yé wípé àsìkò tánàbì fẹ́ já ẹ láyé tó súnmọ́ nìyẹn nítorí pánàbì ò lè wà láyé kí wà yí mọ́ sọ̀kalẹ̀ mọ́ wà yí sì ti pé alẹ́wà pọ́ńtólá fún dènà fún wà àtìmọ́mtò alẹ́ ìkún nàmẹ́tì. ورضيت لهم الإسلام دينا اليوم أكملت لكم دينكم ọlọ́run ọba lẹ́sìn yìí ti pé gbogbo tí ó gbé yín wà lè jẹ́ náà a ti sọ síbẹ̀ gbogbo tó fi lè jẹ́ kẹ́ ẹ wọ náà a ti ṣàlàyé ẹ̀ sínú ẹ̀sìn náà. wà á ti máa ń tọ́ alẹ́ nípa ìmọ̀dé. gbogbo tí ń jẹ́ dàrá lọ pátá ọlọ́run ti parí ẹ̀ sínú Islam. wà fi ìtọ́lá fún ọ̀rẹ́ Islam. tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi wojú ọlọ ìgbà táyà yìí sọ kalẹ̀ oṣù ló kù fún anabi tó fi jáde láyé tó ló kí ló tó fẹ́ máa ṣe mọ́ iṣẹ́ tá a wá ran ó ti pé lóbi jẹ́ pé hajj tánàbí ṣe kẹ́yìn níjọ́ tá a wí àwọn èèyàn tí wọ́n wá ṣe hajj lọ́dún náà wọ́n lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún hundred thousand èèyàn nítí wàá máa ń ṣe nílé ìmọ̀dọ́lá ó náà ní wípé anábì ṣe kútúbà fáwọn èèyàn hundred thousand gbogbo wọn ni wọ́n sì gbọ́ anábì ṣe lo máìkì ìyẹn ni òye mi fi sìn àwọn èèyàn hundred thousand jẹ́ náà odò àwọn tá a jókòó yìí bá a bá palẹ̀ yìí bá a bá sọ láàrin ogun ṣe ẹ̀ gbígbọ́n tá à ń dúmọ́ lóbi jẹ́ ẹni aránṣẹ́ ó yàtọ̀ sẹ́ni tí ń parọ́ anábì àdírẹ́sì àwọn èèyàn hundred thousand gbogbo wọn sì gbọ́ ohun tó ń wí gbàtà níbi wá parí ọ̀rọ̀ tán ànábi wá ní albalat ǹjẹ́ mo jíṣẹ́ pé ẹ̀yin èèyàn gbogbo èèyàn ní balat àkọ́jẹ́ṣẹ́ ànábi náà lọ́hùn mọ́ṣáàd ìrẹ́ ọlọ́run ìwọ náà jẹ́rìí sí iṣẹ́ tó rán mi mo jẹ́ ànábìjọ́ yẹn lànábì ọ̀fíṣíálì lànábìjọ́ kó yá ẹgbẹ́ jíṣẹ́ náà lọ́run náà ni mo ti jẹ tán n tó kù ní kú ló kù tí retí lóbi jẹ́ wípé gbogbo ń tá a fi mọ̀nà pátá ọlọ́run ti gbé sínú Qur'an gbogbo ń tá a fi mọ̀nà pátá àlàyé rẹ̀ ti wá látòrí ọ̀rọ̀ látẹnu ànábi sallallahu alaihi wasallam ọlọ́run ọba ní kọ́ni fásọ́lẹ̀ ayati liqaumi yadhakkarun. wọ́n ní fásọ́lẹ̀ ayati liqaumi yadhakkarun wa náà ju ká tẹ́tí wa sọ̀rọ̀ ọlọ́run ká tẹ́tí wa sí súnà súnà nẹ́bí sallallahu alaihi wasallam ṣáájú ní kò ní ìka ń lọ ní ìbálẹ̀ jẹ́nà là ń wá bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ tọ ojú ọ̀nà tó tọ́ kó di súnà nẹ́bí súnà nẹ́bí anẹ́bí la rán níṣẹ́ à ń sọ̀rọ̀ ẹnikẹ́ni àwọn wàlí ìlágbẹ́jẹ sọ́lọ́run náà wàlí sọ́lọ́run náà ń sẹ́ni níjọ́ gbọ́dọ̀ àlùkìyàmọ̀ anẹ́bí lọ́lọ́wọ́ bí wálé rẹ̀ pé sáà tẹ̀ lọ́kùnrin níbi ọgbẹ́sọ̀ tẹ̀lé ṣéwù kan níjọ́ náà kò ní ibi ọgbẹ́sọ̀ tẹ̀lé àfáà kan níjọ́ náà tọrọ àfáà bá ti dọ́gba pẹ̀lú bá nàbì ṣe sọ á tẹ̀lé ọ̀rọ̀ àfáà náà ṣùgbọ́n tó bá sépa sí bá nàbì ṣe sọ tọ́wá ní ẹ lóòótọ́ bá nàbì ò bá sọ bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ máa tẹ̀lé tèmi náà rárá ọlọ́run ọ̀ràn ọ tó lóko ọlọ́run ọba ọ̀lọ́bẹ ká anabi ọlọ́run lọ́lọ́run ní ká àwọn àfọwọ́ àmọ́ ṣàlàyé ọ̀rọ̀ anabi fún wa gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ìyẹn ní káàdì àwọn èèyàn kóra wọn sínú ìdààmú lèlè ẹlòmí àgbà wẹ̀ wọ́n ní kan kò gbúdọ̀ jẹ́ sáré wọ́n ní àwòtán fẹ́ fún yìí kò gbúdọ̀ jẹ́ nǹkan ẹlẹ́mìí kò gbúdọ̀ jẹ́ yọ̀ ẹ dákun èwo nínú àwẹ̀ tánàbí mú wá ibi tẹ́lẹ̀ ó ti kí ìsọ́nà ni ó ti mọ̀ wípé ìyẹn ṣe siratu mustaqim ẹ̀ nàfílà kan bẹ owó ọmọlúwàbí èèyàn máa ń yàn láago kan olú ìwọ́n bó ti yẹ kó mọ̀ wípé kò lè jẹ́ tànẹ́bì nàfílà wo lànẹ́bì ní káyàn tó ní káyàn wò ó gbogbo ẹnikẹ́ni tó bá ń kírun ní òwò ọlọ́run ò lè gbà torí pé nínú májẹ̀mú ìlàlàáfíà irun kíkí olóyìn sátìrì làárà káàbò owó wa àfa kan wá fún ọ ládùúgbò àkàn gbé ògùn ni má béèrè kankan lórí ẹ bí bó ṣe gbà nìyẹn má ṣe ní àṣẹnu ó ti yẹ kó ọmọ pé kì í ṣe tọlọ nínú ẹfìlà yẹn àmọ́ wá sọ fún ọ wípé bó bá ti jí nídàájí sáwọn afágbàdo àtọkà bàbà kiri títì sọdá kàlọ́ bẹ́ẹ̀ sì kò lè tó bá yẹn kó lọ sí pọ́tìrì kò lè tó bẹ́ẹ̀ lọ fún wọn bẹ́ẹ̀ ewu làbá àwọn afàkiri àdúgbò ṣé ká ti fáwọn ẹran nílóúnjẹ ni lọ ra oúnjẹ adìyẹ gbé lọ bótù àdúrà ni wọ́n ṣe fọ́ nígbà wàá jí ní dàbí tán kí ọ tó lè sọ̀rọ̀ kẹ́yìn ó fura sínú nǹkan bẹ́ẹ̀ lóbi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró lórí bá nàbí ṣe ní ká ṣe é ẹsẹ̀ kan ló gbé ìkejì tí ó gbé báyìí ní àlùjọ náà ní insha Allah ọlọ́run ọba nà. ṣùgbọ́n ṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ọmọ yìí jẹ́ kó rọrùn bẹ́ẹ̀ àti tẹ̀lé súnà àwa di ṣòro àìmọ́ wàá ṣe súnà wàhálà wá ní ẹlòmílẹ̀ tilẹ̀kùn mọ́rí olóṣù mẹ́fà ọwọ́ àdúrà kò ní di ẹ̀ka ẹlẹ́nu kò ní di ẹ̀ka aláta ọwọ́ àti ìyẹ̀kù mọ́rí kí ló ní gbàtí ó bá wá jáde yóò ti sẹ́ funfun ebi ni kò sí kíní kankan yóò ti funfun ó kàn fìyà jẹra rẹ̀ ni torí pé a kì í mọ̀ yọ ọ̀sọ́jọ́ sọ́lọ́. So anabisalaam alayisalaam sàbá wọn kẹfẹ máa dún dùn báwọn fẹ́ bẹ ní Ọlọ́run anabi ni èmi ni mo bẹ̀rù Ọlọ́run jù ní kò ẹ ní tó mi ẹ dúró lẹ́yìn mi ni èyí bá ti ṣe yẹn olùkẹ́ ṣe ṣùgbọ́n bá lò kọ́ fẹ́ gbọ́ ọ̀nà àlùmọ̀ kọ́rọ́ yìí kọ́ fẹ́ ṣe ju tànàbí lọ iná lọ́kàn kù iná ni anabi ni wàllá inni akhshakum lillahi wa atqakum la mo bẹ̀rù Ọlọ́run nínú kò sí onítàn tó lè tó mi nù bẹ̀rù Ọlọ́run ọwọ́ àdìgbà mélòó lànàbí wà lọ́ a oṣù kan ní òjáde bó tilẹ̀ kú mọ́lú ọwọ́ á ní kí jàmá mi nínú jàmá ìmú jàmá tó jọra yẹn àti ilẹ̀kùn tó ti mọ́rí ta lọ́rọ̀ ń sẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí jàmá ẹja kíyèsí ẹ̀mọ́jà bàṣẹ ara wa jẹ́ ẹ̀sùn olé àtẹ̀rẹ́ àwọn afáàjẹ òye ọlọ́run kódà ẹ̀ẹ̀kan náà máa rí kí ni kí lè dúró ẹ̀ ṣe ànábì èkú sẹ́mà lójoojúmọ́ ni kí ló fẹ́ dà ní sọ́fẹ́ dán lọ́wọ́ ní ṣe ẹgbẹ́ sí wọn orí igi orí igi náà ti máa bẹ̀rẹ̀ wọn àwọn ìdúró lórí ilẹ̀ mọ́ ìdí kódà àwọn àtẹyẹ wọn jọ máa ń jà sí sùn orí igi kí ni wọn kẹ lọ́pẹ wòlíì ọlọ́run jẹ́mọ́ àwọn èèyàn á sì rí wèrè lórí àtàn tí ń jẹ òkú adìyẹ wòlíì bò wèrè ò lè jẹ́ wòlíì ẹ jẹ́ kí yọ kọ́kọ́ kílà ẹni tó bá ti ya wèrè ọlọ́run ọ̀gbà gbogbo iṣẹ́ rẹ iṣẹ́ tó bá ṣe mọ́ ọlọ́run ọ̀gbà náà ẹni torí rẹ bá ti yí bó kírun ọlọ́run ò ní kọ kó kírun lẹ̀ fún bó sì ṣàbùrú wọn ò ní kọ ìṣẹ́ lẹ̀ fún bó o ló ṣe abẹ́dẹ́wò lé ọlọ́run odò tó ti ṣe kó tó ya wèrè yẹn lọ́lọ́run fi da lẹ́jọ́ tó bá jẹ́ dáadáa àwa rí wèrè tí ń jòkó adìyẹ lórí àdì àwa lọ́wọ́ òun náà ọbẹ̀ sọ̀rọ̀ ibu ọba tó tọpọ̀ ọbẹ̀ sọ̀rọ̀ pàtó àmìṣà sẹ́rọ̀ wèrè di kí ni ó di méjì ẹ wá wọnú súnà látòkè délẹ̀ ẹ̀ lè rí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ̀ lè tó jọ bẹ́ẹ̀ tó látara àdé eléyìí ọlọ́ni kọrin fásọ́lìnà láti lè ká omi ìyá dákàrún. kọrin fásọ́lìnà láti pé wa lójú ọ̀nà tó tọ́ pátá a ti sọ ọlọ́run ti sọ nínú Quran súnà ti sọ ó simple èyí tó bá ti yàtọ̀ sí yẹn bó tilẹ̀ kó jọ wá lójú tó àánú ni èyàn ò lè mọ yóò sọ àlèmẹ̀sí ń ṣe tọ́nẹ́bì ànẹ́bì lọ́lọ́run fi rán àwọn àgbàlagbà wọ́n ní ẹnìkan èé mu mí mu tó ẹni tó bá kú sódò ọmọ tọ̀ lẹ́yìn ni mélòó ló ti mú síwọ̀ ti mú torí pé ẹni tó bá mu omi kú òun ti mú ó ti dé lẹ́gùn tó dé ó ti ti mú ó tún jáde létí lójú gbogbo ètí wọ́n sì mú ó sì rí ibi dúró sí ànábì lọ́lọ́run fẹ̀sìn rán ó lè yọ fọwọ́ sọyà pé mo tẹ̀lé kù mo tẹ̀lé ní ìjọba kíá lẹ́yìn ìlú tó sínú ọlọ́wọ́n bá wá ń sọ fún abúlé àwọn dárú sálámì dárọ́bìnrin. làwọn dárú sálámì ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé lànà tọlọ́run àti tànẹ́bì irú àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ lójú ọ̀nà tó tọ́ tó bá wà dídọ́ pé ń da àlìkìyàmà làwọn dàrú sàlámì ń dàrú bíi. làwọn dàrú sàlámì ń dàrú bíi. lọ́dọ̀ àfọ onímọ̀ bàlágà wọn àjẹkọyọ wa wípé tẹkidíìmù. ما حقه التأخير أو تقديم ما جاز تأخير تبا ويبه يفيد الحصر إن تبا سويبه البسين kọ́rọ̀ ó nítumọ̀ ṣùgbọ́n àmọ́mọ̀ wá gbé síwájú nínú ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé nǹkan yẹn kò ní lọ sọ́dọ̀ ẹ̀rù ní ju òdu àwọn ẹni ẹnìkan lọ lápèjúwe tó súnmọ́ àpèjúwe láwàá rí fún nínú Yorùbá tó lè dé oyè wa báyìí nínú bàlágà alárúbáwá tọ́lọ́pàá sọ wípé dáàrú sálámì làhùn ìstakọ́mọ̀lmánà ìtumọ̀ dúró dáàrú sálámì lápèjúwe tó súnmọ́ nu yorùbá ẹnìkan ràn ọ níṣẹ́ pé kó o lọ gba owó wá ó sì ní ìdí owó yẹn lójú méjèèjì nígbà wá rí ọlọ́ọ̀kan òun náà ti jáde ìgbà tó wá dọ́dọ̀ ẹ̀ bóò ni ọkọ ni fún ọlọ́ ọ̀rọ̀ dákúkí sọkọ sọ̀rọ̀ tó ní ẹ̀hẹ́n lẹ́yìn ìgbà kan a máa sọ ṣé ọ̀gẹ́ni tó fẹ́ gbọ́ òní owó rè o ọwọ́ àti kí wá ní kódà nígbà tí mo lọ odò kò mú kí wá lọ sáà ti dé báyìí kí lọ bá bọ̀ so tẹkidimu aham èyí tá a fẹ́ tètè lò ká tètè tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run bá fẹ́ sọ pé àlìjẹ́nà ni tiwọn ọkọ̀ wa sọ làhún ó ti di tiwọn ìyẹn lọ́kùnrin tẹ̀síwájú ó ti jẹ́ tiwọn náà darussalam ṣe ìpamọ́ rẹ̀ kí ni nǹkan tó jẹ́ tiwọn ẹgbọ́n ó tàti di tiwọn darussalam alijanna ti ṣe ilé ọlà nítorí wípé wọ́n ń bẹ lórí siratul mustaqim kí sì ni siratul mustaqim qala Allah qala rasul ala fahmi sọ̀hábà ó náà ní siratul mustaqim ọ̀nà tó tọ́ nìyẹn ọlọ́run gbogbo àwọn tó bá tọ ọ̀nà tó tọ́ láyé làwọn ń darussalam ẹ̀ ẹ́ ربهم له دار السلام عند ربهم ọlọ́wọ́ ní àlìjẹ́nà ọlọ́run ọ̀kan nínú orúkọ àlìjẹ́nà òní dárú sàlẹ́m kí nìdí tí wọ́n fi pè é bẹ́ẹ̀ àwọn akónímọ̀ tẹ̀síìrì wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ̀ ó ń bẹ nínú wọn tí wọ́n ní torí pé nínú àlìjẹ́nà ní tá a fi máa kíra wa ń bẹ̀ òun náà ní asàlẹ́m àlẹ́kùn. تحيتهم فيها سلام تحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين salam salam ǹjẹ́ kò máa kíra ń bẹ̀ nìyẹn kò sí good morning ẹ gbàgbé ẹ ẹ káàárọ̀ àjíbí ẹ̀yin ó ti parí sáyé. sálámà ni ẹ fi máa kíra nínú àlìjánná àwọn afáàní ìdí nìyẹn tó lọ́n fi pa àlìjánná ní dáàbù sálám. dáàbù sálám yẹn dáàbù àwọn ilé ìwé àwọn àfọwọ́nímọ̀ tafsir wọ́n ní dì tọ́lọ́wọ́n bá fi pè ní Darussalam ó náà ní wípé gbogbo ẹni tó bá ti wọ àlìdánná kọ̀dísẹ́ lima minal marad ẹni tó bá wọ àlìdánná pé èyàn ó tún sàárẹ̀ yẹn kò sí mọ́ sẹ́lima minal marad wal afat wal ahad ẹni tó ń bẹ láyé tó fọ́ lójú àbẹ́ni tó ń bẹ láyé tó níké ọlọ́run á máa dára tó wù níbi ẹ̀ fún ẹ̀dá ẹ̀ ọwọ́ àlò fẹ́ fẹ́yàwó wọ́n ní irú ọmọbìnrin wo lẹ́ ń fẹ́ kó sábẹ tó bá gbé ẹsẹ̀ tẹsí yé tó ń para ẹ sì ní nǹkan kan gbà àgbóyé ẹsẹ̀ tọlọmfẹ sì yé ẹ máa fẹ́ wá lọ ìgbà tí wọ́n mú jáde lọ́ba rárá ọ̀gá tó débi o tó wá níke wọ́n níbẹ̀ ẹ̀ ṣe wo gbogbo kùránì bẹ lórí ẹ̀ gbogbo àdìsí àdìsí bẹ lórí ẹ̀ àwọn àtúwà owó lè gbà débi tẹ ọgbà pè é ọ̀nà bí irú ilé ìgbà ọ̀ sọ jama kí ni ìdídá ni ẹ fi ń ronú lẹ́ẹ̀mejì nítorí àléébù ó rí wípé kò dọ́gba pẹ̀lú àwa tó ṣùgbọ́n nínú àlìjẹ́nà gbogbo rárá láyé gbogbo ọ̀dọ́ gba ni nínú àlìjẹ́ kò ní síra kò ní sábùké lórí jẹ́ pé àwọn tẹ̀sí bá yé nínú àwọn tọ́lọ́ ń bá fi àbùkù bẹ́ẹ̀ kàn àbí tọ́lọ́ ń bá fi wọ́n dára ní tí màá fi wọ́n lọ́kàn balẹ̀ ní pé ẹ sájà máa ṣe tọ́lọ́ gbogbo èyí tó ń bẹ lára tá a bá ti wà àlìjẹ́nà ó parí ìyẹn ni ó máa fi wọ́n lọ́kàn balẹ̀ arábìnrin kan

yóò ti bára rẹ̀ ní síra rẹ̀ lẹ̀ yóò bá yóò ti bára rẹ̀ yóò bá dìde yóò máa sálọ. ó wà lọ bá nẹ́bí sọ́lá rẹ̀ ó nílò ojúṣe ọlọ́ mo jẹ́ nìkan tí wárápá ń dà láàmú bá mi lọ ayò àfíà fún mi wa ni tó o bá fẹ́ kí n bẹ́ lọ ń bẹ̀ lọ fún ọ lọ́wọ́ sì kí n kí kó káìsàn yẹn bẹ lára rẹ bẹ́ẹ̀ kọ́lọ́wọ́ bó sì sí ọlọ́mọ àlùjànnà tó bá kú lérè arábìnrin yẹn nílò ọlọ́run rẹ ànábì ó tẹ́ mi lọ́rùn káìsàn yìí máa sọ òun kó wọ́n wà jẹ̀dá ànábì wa obìnrin wa ní ṣùgbọ́n nǹkan kan ni mo bẹ́ẹ̀ tọrọ lọ́wọ́ rẹ ànábì bá mi bẹ lọ́run káìsàn yìí bá ṣe òun kára àwọn mọ̀mọ́ ṣí sílẹ̀ ìtìjú ló ń jẹ́ fóun ẹ wo ẹnu tó béèrè pé káìsàn yìí máa sòun ṣùgbọ́n tó bá ń sòun kí òhò ara àwọn ọmọ máa ṣí sílẹ̀ ànábì wa bẹ lọ fún jama ẹ̀kọ́ kan bẹ níbẹ̀ ẹ wo kọndíṣàn tó wà tó tún ojú tì kíkó wa rẹ̀ tún ṣí sílẹ̀ ẹ wá wọ ẹni tí nǹkan kò ṣe tó jáde nínú ilé tó wá sí gbogbo ọmúlẹ̀ tó ti bí tó ń lọ sógbó ara jù ṣe é mọ̀ pé wèrè ti pọ̀ níta àkàdédé fúnra ní. níjọ́ tó mọ ènìyàn bá ti tijú pé òun wà níta ènìyàn ti ya níjọ́ náà wèrè ní nǹkan ọmọkùnrin rẹ̀ ó wà ń ta lójú òní ti wèrè lọ́mú rẹ̀ ó wà ń ta tí òní tijú ṣùgbọ́n lẹ́nu wọ́n ti wá bá gbogbo èjìká bí ó wà á lo èjìká lẹ̀ kì í ṣe kó ṣe èso ọmọ ọmọ rẹ bẹ́ẹ̀ ni o ìjọba ẹ sì yóò lò ń zagi zagi ẹlẹ́wọ̀n ìsìrì zagi téèyàn bá lọ gbọ́kú ẹ̀ tó bá lọ wò ìsìrì zagi àwọn ẹlẹ́wọ̀n ni wọ́n kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọmọ yunifásitì wa ń ṣe iṣẹ́ ẹlẹ́wọ̀n ọmọ tó bí nínú ilé ó ń gbowó jẹ lọ́wọ́ rẹ̀ ìṣesí ẹlẹ́wọ̀n ó fi wá gbowó jẹ ọwọ́ aṣọ pé ọmọ táyé bí láyé pọ̀n gbogbo àwọn bọ́ksà tó tún wọ̀ gbogbo ẹ̀ náà ó ti ti dọ̀tí tọ́ba tiẹ̀ tún mọ́kọ̀ bá tún da gbogbo pátá náà gbogbo ẹ̀ títí dọ̀tí yóò tún wá sí yọ àmọ́ jábọ́ yọ àmọ́ fọwọ́ kó abẹ́rìn wọ́n lòun ọ̀bá dá ìyẹn sì ń la ìlà ilẹ̀ wàláì kò síbi tó fi rí èṣù ló ń fọpọlọ yẹn ṣeré jésù bá tún fọpọlọ yìí ò ní dá dáadáa mọ̀ ní tí ò da lọ́mọ pé ní tó da gẹ́gẹ́ bí wèrè ẹ rí i pé wèrè tí wèrè bá sùn sínú gọ́tà tẹ́ ẹ bá sọ pé kó kúrò ń bẹ̀ yóò ní akúrò ah, débẹ̀ nínú swimming pool yàrá àwọn òun bẹ́sù ni ó mọ̀ sọ fún bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ náà lẹni tó ń zag tẹ́ ẹni kó mọ́ zag tó ní a ah, mo mọ̀ ni kì í ṣe kó jábọ̀ ẹ ti mọ̀ pé ọpọlọ yẹn kì í ló ń kọ̀ǹtú ọpọlọ yẹn mọ́ fún rẹ̀ torí pé ọpọlọ tó bá pé ọpọlọ tó bá pé èyí ó dá nǹkan tó fitira natural instinct tọ́lọ̀ ń dá sí wa lára ó ní pé tí òun wá bá ti hàn síta ká tètè bò ká má fẹ́ jó jáde síta ìgbà tí ádámù àti hawa tí wọ́n rí wípé òwò àwọn ó hàn síta ojú ẹsẹ̀ láì ṣe pé ọlọ́run sọ nǹkan fún ọ lójú ẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní já ewé nínú àlìjẹ́nà wọ́n fi ń bo owó wọn jẹ̀mọ́ ta ló kọ́ wọn níjọ́ náà natural instinct náà fi mọ̀ ah ìyẹn ni mí òwò mi ò gbúdọ̀ wọn síta ṣùgbọ́n lẹ́ni ẹ jẹ́ ká wo ohun tí ń ṣẹlẹ̀ ló fi jẹ́ wípé ọlọ́run ọba ní gbogbo àwọn tó bá ṣe tán ọlọ́run lahum daru salami inda rabbihim. lahum daru salami inda rabbihim. ọlọ́run ọba ní àlìjẹ́nà àtọ́lọ́run ni ó máa jẹ́ tiwọn. wa huwa waliyuhum bima kanu ya'malun ọlọ́run ọba ni wọ́n wá lè yò ọlọ́run ọba náà ni alárànṣe gbogbo ẹni tó bá ṣe tán ọlọ́run ọba láyé ọlọ́run ọba ṣe tán láti dúró gbágbá pẹ̀lú ẹni tó bá ṣe tiẹ̀ ọlọ́run ọba ti wàlíyù hafiru nasiru ọlọ́run ọba tó ní olùgbọ́ ọlọ́run ọba tó ní alárànṣe fún gbogbo àwọn tó bá dúró lórí ipa fẹ́ ṣe tán lọ́wọ́ ní ọlọ́run bá ti dúró láláràn ṣe fún wọn bí máa ká ṣùgbọ́n lọ́wọ́ bọ̀ wá ní ìyẹn nìkan lọ́rẹ̀ẹ́ ọlọ́run ò nífẹ̀ẹ́ nìkan ṣàáyó rẹ ilá bí máa ká ní àmàlú ní tí wọ́n ṣe náà ló qualify wọn lójú kí wọ́n tọ́ sí ìjọ rẹ ọlọ́run ọlọ́run ò sà ní dédé yẹn yẹn lọ́rẹ̀ẹ́ ọlọ́run ò ní sàdédé mú yàn láàyò rẹ̀ lẹ́nu kánú àmẹ́lúùn látara tí wọn náà ṣe síwájú ọlọ lèyàn fi já ìlú ọlọ ẹrẹ lómi yé lùdú àwọn táwọn wò yóò lé lé ìṣúlá àwọn táwọn kò náà mà ó náà mà pẹ̀lú ìṣúlọ tó ní àyẹ̀mọ̀ táwọn ó ṣàdúrà ẹni ìṣúlá àwọn táwọn dúró yìí wàlúwà ìṣẹ̀lẹ̀ ó náà mà látara àti eléyìí kọ́lọ́hún tó yàn yàn ní ààyò ọlọ́run ilá bímọ káàánú bímọ káàánú àmẹ́lúhùn a jẹ́ wípé ìwìláyà lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ eré téèyàn bá ṣe ni iṣẹ́ wo wá ní iṣẹ́ eré lọ́dọ̀ ọlọ́run òun náà ni máa wá fákọ̀ ṣẹ́rẹ́ à iṣẹ́ tó bá bá ṣẹ̀ríà ọlọ́run mú kí ni ṣẹ̀ríà ọlọ́run òun náà ni kìtàbù wa súnà bẹ́ẹ̀ yẹn bá ti ṣiṣẹ́ tó bá ṣe rí àtọ́ ọlọ́run ló sàn yàtọ̀ ẹ̀yà lò bẹ́ẹ̀ yẹn bá ń ṣe bídíà wàlíyù ṣètọ́ rìn yóò jẹ́ o lè jẹ́ wòlé ọ̀nà kódà kó máa gbiná lójú èèyàn kó máa dúró lórí atẹ́gùn ẹ̀mọ̀ pé wòlíì ṣètọ́ ni ìdé èèyàn fi máa jẹ́ wàlíyù ọlọ́ bẹ́ẹ̀ yẹn ṣe ń ṣètọ́ ọlọ́run sí níbàámu ẹ má jẹ́ ní tó ṣe yẹn ọjọ́ yẹn lójú ẹ wo ìṣesí ẹ ẹ fi wọn kí lọ lọ́wọ́ wí kí lànà bí wí kẹ́ ẹ tó lè mọ̀ sí wòlíì ọlọ́run àbí wòlíì èṣù ẹni tó kọ́ra rẹ̀ ń wòlíì kì í kírun ó ní bẹ́ẹ̀ ṣe róhun yìí mọ́kà ló ti máa kírun tòun ẹ̀sìn pé wòlíì ọlọ́run bó ló ti fẹ́ dé wòlíì ọlọ́run èyí kírun irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó ní mọ́kà ló ti máa kírun ọ̀dà kò sí wàhálà tó bá di àárọ̀ tó bá fẹ́ jẹun àárọ̀ oúnjẹ ń kọ́ à ẹ bá bínú àdánù oúnjẹ yín mà àrò pé ti jẹun pọ̀ ní mọ́kà ni níbẹ̀ ẹ̀rọ bá sùn bá mi ìdúró jẹ ẹ̀yà máa dúró tẹ́bá ti lọ káyìí náà ẹ̀jẹun náà níbẹ̀ orí àwọn èso dàbí nìkan dá pẹ́pẹ́ ọ̀dọ̀ ọ̀sán olóúnjẹ ọ̀sán pẹ́pẹ́ ẹ̀rọ ti jẹun mọ̀dúnrún ni ìbílẹ̀ lọ́dún lọ́dún ẹ̀sẹ̀ fún bẹ́ẹ̀ níjọ́ kan yọ padà náà bá a oúnjẹ ti bí kọ̀ọ̀kẹ́ jẹ mọ́ irọ́ ni gbogbo ẹ̀ ṣetán ni ó máa fi hàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ṣetán ni ó sì máa fi hàn wèrè tí èrè bá di àkísà jọ tí èrè bá di pangolo jọ ṣetán ni ó máa fi hàn pé gold ni nǹkan yẹn ní fi jọ wèrè lójú bẹ́ẹ̀ náà ni wọ́n tó o ti lọ sẹ́sọ́ àlìjẹ̀nu àlìjẹ̀nu ọmọ gbáwòrán mẹ́ka fún ọ mẹ́ka ló wáyé ayé ò lérí mọ́kà ló wà ìrọ́sìn ni kò síbi kankan ìgbà náà ló wà so látara àdé eléyìí ọlọ́run ọba dé kóyè wá pé bí máa kánú àmàlú ní ọ̀tá bá ṣe. ọlọ́run yóò sọ wá di wòlíì rẹ̀ látara tọ́lọ́run tá a bá ṣe ni ìdílé kan wá lọ mọ́ gbénu gbó kọ́ wá lòun fàṣẹ kó ti di wòlíì ọlọ́run àwọn ẹni apọ̀ wòlíì sí la iná ń pọ̀ sí la ṣé tọ́lọ́run àbí tèṣù ọdún tó bá jẹ́ tèṣù ni ó lè pọ̀ sí la ṣùgbọ́n wìláyà tọlọ bí èèyàn tọ èèyàn ò ṣe tọlọ ni ọtẹlẹ tọlọ ọtẹlẹ ti súnà nẹbísọlá àṣálá máa ṣe ọlọ ó máa ṣe ń tọ́lọ̀ wọn fẹ́ ó jìnà sí téèyàn fi di wòlíì ọlọ nìyẹn ìṣèlú kan wá máa mutí oníwòlíì ọlọ ní ọ gbogbo ọmọ ẹjọ ló ti bá sùn tán ó ní ẹfẹ fomi àlùbáríkà sí wọn lára kí wọn lè bí wòlíì ọlọ́run ẹ̀jẹ̀ àṣìnà látara àti eléyìí ìṣìnà pọ̀ níta ẹlòmíì tí wá wà nù páńpẹ́ bẹ́ẹ̀ bó o ló ṣe fẹ́ là àbí kó padà síbi ìtọ́lọ́ kó padà síbi súnà tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam abẹ́rẹ́ wọn bá ń títóbi ẹ̀ mọ́sá ètò kọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wa èyí tá wí ọlọ́run tó ṣe ní sábà bí ìmọ̀ wa. hamdani máa kọ́lé àmàní sàmàlà àmà wà wà kọ́ ni. hamdani máa. وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب ìgbà fẹ́ wò kí tọ́ má tasẹ̀ ńlá tó bá pọ̀ ọ̀nà ló tọ̀ ìtọ́ bá tasẹ̀ ọ̀la ọ̀nà ni ìbí yẹn táwọn afọ àbíjọ pé kéèyàn ó bẹ̀rẹ̀ tó o bá bẹ̀rẹ̀ ó rí tọ̀ lọ́tọ̀ dáadáa kò ní tasẹ̀ ọ̀la bákan náà nínú ẹ̀kọ́ ọmọlúwàbí onídìrí bá fẹ́ tọ̀ ní gbangba níta kéèyàn ó bẹ̀rẹ̀ kéèyàn máa tọ̀ kọ́ máa fi tọ̀ péǹtì ilé onílé báyìí ìwà ẹni tí ò lẹ́kọ̀ọ́ ni lóbi jẹ́ pé tẹ bá rẹ́ lómi kó tó lè tọ̀ ń ta yóò pẹ́ títọ̀ bá sì mú un délẹ̀ ta yóò pẹ́ torí pé ibi títọ̀ yẹn ìtọ̀ yẹn lè máa ta sí lára kéèyàn wá máa tọ̀ kéèyàn ó bẹ̀rẹ̀ ó ti fi àpọ́nlé kan sí yàn lálójú àwọn báwo yẹn ọ̀nà kan nìyẹn ṣùgbọ́n nínú mọ́ṣáláṣí bí wọ́n ṣe máa ń ṣe ti mọ́ṣáláṣí yẹn bọ́ọ̀ bá lọ fẹ́ bẹ̀rẹ̀ ẹnu rẹ ni ó bọ̀ síbi ìtọ̀ èdè bí ẹnu rẹ ni ó ṣe kò síbò ní mẹ́tọ̀ bẹ́ẹ̀ láì lẹ́kùnrin tàṣẹ ọ̀la tó kó o ṣe ìtọ̀ ló jáde ìyẹn gan wá dáa pọ̀ ló fi lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹgbẹ́ bá fẹ́ kọ́ lé ìtọ̀ ìyẹn tó ní pé ọ̀pọ̀lọpọ̀ láti mi ẹ bá tún tọ̀ yàrá rà báyìí orí sìmẹ́ǹtì yẹn yóò tún máa ta sí ọ̀la padà sò yẹn ló dáa jù bẹ́ẹ̀ bá wà náà ń bẹ̀ kò sí láì lẹ́gbẹ̀ẹ́ sò ti wà báyìí fọlọ́n kí ó kù tiwa bákan náà obìnrin tó gbó ló ń tí ọkọ rẹ̀ ò sí lára nì bóòlù zakatu fitiri yọ yọ náà ni yọ yọ torí bóòlù náà ni gbogbo ara rẹ̀ tọ́ ẹ kọ́kọ́ wa máa fowó náà sẹ́yìn rẹ̀ ẹ fowó zakatu fitiri wọ ẹgbẹ́ náà sẹ́yìn rẹ̀ náà lè sẹ́yìn tó dáhùn bí ìjọ ṣùgbọ́n kọ́ ni pé à òun ti fa gbogbo ní o gbogbo òun ti fa gbogbo ọlọ́mọ àti pé gbójú ọ̀fà ọmọ rẹ̀ rà lẹ́wọ̀n ìgbọ́lá lọ́mọ tẹ́tẹ́ lómi ìsìn lẹ́yìn òde wọn ọmọ sì sọ́ọ̀bù ni ọmọ sọ́ọ̀bù ní sọ́ọ̀bù yọ̀ọ̀ bá jọra ọmọ àwọn lé èyí tó bìlọ máa sọ abẹ́ britain amẹ́ríkà máa bọ̀ lé kọ́ wálẹ̀ tó dáa kọ́ dáko kò lé tó bá yẹn láyé ilé ayé akàn kò ní ra bára wa ni bẹ́ẹ̀ yẹn bá jáde bọ́ bá rẹ́ lómi èèyàn sùn fà máa bọ̀ lé ìyá ti ń jẹ́ òye kódà ẹlòmí ìyá ti jẹ́ pé kò lè wálé mọ́ gbèsè ti ó ti jẹ gbèsè àwọn abẹ́rẹ́ sì ni wọ́n mọ̀ èèyàn yá lówó máa yá níjọ́ tó kọ́ wálé ní first time ọ lọ láàrin oṣù mẹ́fà tó wáyé ó gbé mọ́tò wálé wọ́n yà lóhùn lófùn ọjà so gbà tó bá padà interest ti wà lérí ẹ̀ yóò tó sẹ́yìn kàgbé kò wálé mọ́ tó gbé gbèsè rẹ̀ tó ní wọ́n bá ti dé airport báyìí wọ́n ti rí kó gbèsè kò lé lọ yóò wà ṣiṣẹ́ tí ọdún mẹ́wàá kò lè ṣàgbèsè lẹ́nu lè fi wálé mọ́ ìyá ọmọ jẹ́ kò lè wálé kọ́lọ́kọ́ sàánú wa sorú ọkọ bẹ́ẹ̀ òfin kankan rẹ́sẹ̀ wọ́n lọ kọ́ra sílẹ̀ ìgbẹ́ máa yọ zaka wọ́n sọ zaka tó tó tó fún ẹ̀ bákan náà ẹni tó ń bẹ lábẹ́ wa tí ì ṣe mùsùlùmí sáyọ̀ dáka rẹ̀ rárá minal mùsùlùmí ìlànà mi sọ àwọn tó jẹ́ mùsùlùmí kan bẹ lábẹ́ wa tí wọ́n ń jẹun lábẹ́ wa kódà bẹ́ẹ̀ bá níyàwó olókè mùsùlùmí lè níyàwó kí àwọn èèyàn má jẹ mùsùlùmí kọ́jẹ́ kírísítẹ́nì kò ní yọ dáka tiẹ̀ sókè tó kọ́ lọ́kọ́ kó sọ wọn lọ́tẹ̀. bákan náà wọ́n ní ànábì rí ọlọ́run pàtó lè Isra wal Miraj wípé sùpàdé tọ bọ́ apá yẹn sáà sọ pé ànábì wa gbàgbé káwọn èèyàn máa ń bẹ̀rù ọ̀rọ̀ sísọ sàdáfùtùbù máa kọ́ ẹ̀ máa yẹ lọ́dọ̀ mi kọ́wìlì nílà nàbí ìrọ̀ kébì náà ti kò sọ̀rọ̀ kan tó bá jáde lẹ́nu wa àwọn mọ̀lẹ́kọ̀ kọ́ sílẹ̀ tó bá àdìjọ́ wòye àlèkè àmọ̀tọ́lọ́ ní tọ́kọ́dá dákọ̀ mọ̀lẹ́kà tó gba nípa kan ṣé jìbìrìlù ni àbí mi kàrí wàlá jẹ́ kí fún wa àwọn sàábé nǹkan kan bá ti clear sí wọn ni wọn mọ wa wọn ní sọ̀rọ̀ lórí sòrú yẹn ní sí bóló ti rí kàkọ́ gba nàbí nípa níbo ta ló bá nàbí nípa kéjì lórí lòmí àbí mìkàyí so gbogbo àwọn ọ̀rọ̀ yẹn sọkúsọ ètò lálàáfíà níbi ànábì ọ̀rọ̀ ẹnì kankan ò rọ́lọ̀ àwọn mọ̀lẹ́kà kan ọ̀rọ̀ ṣùgbọ́n nínú àlìjẹ́ náà fọlọ́ kò sọ wà lọ́wọ́ àlìjẹ́ náà àárọ̀ lọ́wọ́ ṣùgbọ́n yóò fara rẹ̀ tọ̀ wá lọ́wọ́ ọ̀nà àlùjọ náà ọlọ́run sì wà lọ́wọ́ àlùjọ náà. tẹ̀sùbà tẹ̀sùbà lè jẹ́ bídà nígbà musa dìsọ́ kéèyàn lérí ẹ̀ ẹ̀tọ́ bá ládìsọ́kàn wípé èèyàn ò tí ì jẹ́ mùsùlùmí tó pé tí ọ̀bá máa fa tẹ̀sùbà ìròrí yẹn bídà ni torí pé àrà kọ́ lẹ̀ pé ànábì fa tẹ̀sùbà láàrin bá kí ọwọ́ báyìí ànábì wọn ọwọ́ ni kódà ànábì sọ fún wa pé ọwọ́ tá à ń kà yẹn yóò dì mọ́lẹ̀ wà tó wulẹ̀ kan pé tá a fi ń ka subahana ilá subahana ilá níjọ́ kan ànábì wọlé ànábì bọ́ kan ní àwọn ìyàwó rẹ̀ ó kó òkúta jọ ó fi ń so nǹkan kan ànábì ní ah, èyí ṣe tó lọ ọwọ́ ẹ kó lè dì mọ́lẹ̀ níjọ́ gbé dàgbà so kò sí ẹ̀rí kankan ẹlẹ́mi wa bá tẹ̀sùbá àdédédé wọ́n tún so bí àdó kan máa lórí <laughs> tún so bí àkàn máa lórí àdúrà kọ̀ọ̀kan ló ti ní tẹ̀sùn ọ̀tọ̀ọ̀tọ̀ ilé ìyá láti tẹ̀sùbà rẹ̀ tẹ̀sùbà mi ń bẹ ẹyọ kọ̀ọ̀kan ó tó orí kìíní àdìdìrì náà gbogbo ẹ̀ àwọn míì bá débi wípé ẹrù tẹ̀sùbà tó tóbi báàfù kan ni ó dì sọ́rùn àti lè na ọrùn tábà yìí wà á ti lè yóò ṣe máa rìn yìí kí ló lè tó ṣé tẹ̀sùbà náà kí ni ìpìlẹ̀ rẹ̀ gan ìdí yẹn táwọn àfa àtọ́ àmọ́ àfọwọ́ sheik uh, abdulaziz bin baz rahmanullah wọn làwọn bá kó bá ayé ní sọ wọn lẹ́ni tó bá ń lo tẹ̀sùbá nítorí pé bóyá orí pé òǹkà tó ń kà òun máa ń gbàgbé nǹkan yìí máa ń dà fún ẹ̀ lójú òun wá fi ń so kojú bá náà lọ òun kàn fi ṣe òǹkà torí pé máa dà mọ́ òun lójú àtàwọn ẹgbẹ́ torí èyí ò kò sí láì pẹ́ torí ìyún nìkan ṣùgbọ́n tó bá ti ti lọ ọrùn gbàgbọ́ kan mọ́ ẹ máa rìn lọ títì bí ìgbà tí ẹ ti yẹ tẹ́tù ti ya wẹ̀rẹ̀ èyí ò ti di bídà àdádálẹ̀ ṣùgbọ́n lórí manhaj tó lálàáfíà ẹni tó bá gbàgbọ́ yìí manhaj rẹ̀ lè rí kọ́ bàbá tó ṣùgbọ́n àlọ́ o bẹ́ẹ̀ bí sí gbogbo tó ọfẹ́ kà ọwọ́ rẹ̀ ti kà ń gbẹ́ tí a bá fẹ́ kà kan wá mílíọ̀n ta ló ràn ní kan wá mílíọ̀n ta ló ràn ní wá mílíọ̀n ọ̀pọ̀ jùlọ gọ́rùn ọwọ́ tó sì fi kà gbogbo ẹ̀ náà lórí ṣùgbọ́n wọn láti lọ owó ìṣesí àwọn èèyàn lórí ọ̀rọ̀ tẹ̀sùbá àlẹ́ ni ó ti sọ di táwọn àbá àfi ń kàn lẹ́mọ̀ọ́ ẹ má sọ ní ẹlẹ́mìíràn tẹ̀síwá rẹ̀ ṣe níbà tábà máa sọ tẹ̀síwá rẹ̀ ló dìjọ ni ẹ pé àfa yẹn ló ń gbìdá ó ń gbìdá nìyẹn tí tẹ̀síwá bá ti ní iye ó ń gbìdá nìyẹn kọ́lọ́ tó sọ wà ń bẹ̀. ìdábẹ́ fọmọkùnrin àti fọmọbìnrin kò sí ìyàpọ̀ ẹnu mẹ́díkálì nínú ẹ̀sìn náà kò sí ìyàpọ̀ ẹnu yọ ọmọkùnrin ọmọkùnrin gbúdọ̀ dábẹ́ nínú àmì ẹ̀sìn Islam nínú àwọn pítọ́rà kìsọ́ọ̀lù pítọ́rà òun ni alifitan ṣùgbọ́n lórí ọmọ obìnrin ìyàpọ̀ ẹnu wà lórí ẹ̀ ìyàpọ̀ ẹnu wà lórí ẹ̀ sọ́ràn yẹn ni ìyàpọ̀ ẹnu yẹn ni mo ìyẹn o ìyàpọ̀ ẹnu níbi ìdájọ́ ṣùgbọ́n gbogbo àwọn àfáàní panupọ̀ wípé kọ́mọ obìnrin ó dájọ́ só wà nínú Islam torí pé ìbéèrè tẹ́ni béèrè pé what is Islamic stand on female and male circumcision kí ni Islam sọ lórí ẹ tó ẹ pé dáhùn yẹn ni Islam sọ kó wọlé kò sáàfáàrí kan tí ó wàá sọ pé kò sí nínú Islam kó bẹ̀rẹ̀ lọ dábẹ́ ó wà nínú Islam ṣùgbọ́n ibi táwọn afáà ti ya pẹ́ pé sọ̀rọ̀ ẹ̀yàn ni àbí mustahabu gbogbo wọn panu pọ̀ pé tọkùnrin ọ̀rọ̀ ẹ̀yàn ni kọkùnrin dábẹ́ ṣùgbọ́bìnrin gbogbo aná gbà pé nínú ẹ̀sìn Islam ló wà ṣùgbọ́n sí compulsory mi kó dábẹ́ ibi tí ìyàgbẹ́ ló wà yìí nítorí pé láyé ànábì sallallahu alaihi wa alihi wa sallam ànábì máa máa yan obìnrin kan tí máa dábẹ́ fáwọn obìnrin dábẹ́ kò sí nínú ẹ̀sìn wáyé tí ló ẹ̀fọ́ wa lójú ayé ànábì sallallahu alaihi wa sallam ìmọ̀ràn tèmi ká má gbọ́ra wa lásìkò tó gbé mọ́sálà òun ni wípé ká dábẹ́ fún àwọn ọmọ wa obìnrin pàápàá jùlọ lọ́dọ̀ ẹni tó kàn wá balẹ̀ sí pé ó mọ bí wọ́n ṣe dábẹ́ fún obìnrin ẹ jẹ́ ká kékeré tiẹ̀ ẹni tá a fọkàn balẹ̀ wípé ó mọ bí wọ́n ṣe dábẹ́ fún ọmọbìnrin má jẹ́ fún ọ lọ mutilate ọmọ rẹ obìnrin wọ́n gbẹ̀gẹ́rẹ́ kan ní genital mutilation káwá gé gbogbo tí ọ̀yẹ́ kó gé láyé ẹ̀yà ẹ̀gẹ́ yẹn ẹ̀gẹ́ àwọn bàbá sọ̀sẹ̀ ẹ̀gẹ́ gbogbo àwọn ẹ̀yàn motivation ni Islam ló wà. ṣùgbọ́n ìka làwọn èèbó àwọn ìjọba ìka ni wọ́n gbogbo ẹni tó bá lọ sí school of nursing wọ́n máa ń kọ́ wọn bí wọ́n ṣe máa ń ṣe circumcision wọ́n máa ń kọ́ wọn ṣùgbọ́n nísìnyí wọ́n ti yọ kúrò nínú syllabus wọn kọ́ wọn kódà tí nọ́ọ̀sì kan tó bá ní ẹgbẹ́ wájú bá ń dá tí wọ́n bá gbà mú yọ̀lẹ̀ wọn ẹ wo bí wọ́n ṣe dínà ẹni ká má lọ sí lọ́dọ̀ àwọn traditional something pé òní mọ̀ ṣe àwọn professional nurse ẹ tún sọ pé tó bá ṣe ẹ fọlọ́pàá mọ́ sẹ́mi pé olórí ikú ni wọ́n ọ̀tá ọmọ nìyàn òní wọ́n sokɔlɔkɔ ẹ máa yọ ọ̀rọ̀ wọn tó ń pariwo kí ni ka ẹ mọ ká mọ gbọ́ ẹ tó mẹ́ta ni pé pé there is no difference between female circumcision and genital mutilation ọdún tẹ lọ́dọ̀ ọ gbé ìwòlò oníkòsí yàtọ̀ láàrin genital mutilation àti female circumcision kò sí yàtọ̀ láàrin méjèèjì sẹ́ẹ̀mọ̀ pé ẹni yẹn ó ní tó bẹ́ẹ̀ fààyàn bẹ́ẹ̀ nígbà tí èyí kórè yẹn dà kó ṣe lọ pé kò sí difference láàrin female circumcision àti genital mutilation ìgbàláàyè ń bẹ fún female circumcision kárara anábì sọ fún obìnrin anábì ní ìfìlì ara gé díẹ̀ lórí ẹ̀ mọ́tìmọ́lẹ̀ anábì ṣàlàyé gígé mọ́lẹ̀ pẹ̀lú káwọn púùtù ẹ̀ ọ̀nà ń pè ní genital mutilation so stand islam lérí ẹ̀ wípé ó wà nínú islam ó bẹ̀rẹ̀ tábẹ́ àmọ́ islam fún mẹ́jẹ̀mú sí wípé tó o bá rí wípé agbègbè ibi tó o wà àwọn tí wọ́n ń dábẹ́ fọmọbìnrin ni o máa ń parí rárá fọmọ rẹ obìnrin lẹ̀ ṣùgbọ́n tó o bá rí wípé àwọn profession àwọn tó ń mọ bọ́n ṣe ń dábẹ́ tán lẹ́kọ̀ọ́ nítorí dáa jù ní ká dábẹ́ fún àwọn ọmọ wọn bẹ̀rẹ̀ gbogbo propaganda west yìí ránu ní ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ẹ̀ dábẹ́ olùsìn ni wọ́n ìranù ni tí wọ́n ti bàjẹ́ àdìgbòdo wọn ó sì wọ ẹni kóra nù sotí yọ ẹ ọlọ́run kò sáàyè ni ọ̀rọ̀ ti pọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n kó mẹ́sì wà lọ́nà kẹ́rẹ́kẹ́rẹ́ homosexualism wọ́n kò tó àmì sex àmì same sex marriage kó o pè ní homosexualism kọ́ bá a lè dùn káwọn kọkùnrin àkọ́kọ́ lè máa fẹ́ra kóbìnrin àgbègbè lè máa fẹ́ra so tọ́ba tó yá ní ìsìn tí ẹ̀mẹ̀kẹ́ wọ́n fọ́ síwa náà kí a ó síwa náà gbà ẹ̀mẹ́jọ yà ilẹ̀ rẹ̀ jẹ̀mọ́ wọ́n sì ń tó e fi gbé wọlé ẹ̀ tó rí pé bàbá sọ́ra yóò tún wọnú sílábọ́sì yóò wọnú kòrókòrò wọ́n tún máa kọ́ ní sùkúl tó wọ́n máa tí wọ́n ń ṣe bẹ̀ torí tí wọ́n bá dàrú orí tí wọ́n dàrú ló ń dẹ́pẹ́ ẹ̀dẹ́sìn báyé o lè kàwé orí rẹ̀ ò lè tí ò bá ti ságbọ̀ yẹ ẹ̀sìn bẹ́ẹ̀ orí yẹn yọ westernization yẹn yọ da ọpọlọ yóò dàrú ọlọ́wọ́n la tó rẹ̀ kọ́sọ́ àwọn rẹ̀ àwọn obìnrin tí wọ́n bá náà bá dábẹ́ fún àti bí màmá sọ̀rọ̀ fún ọmọ ẹ̀ka ń bẹ̀rẹ̀ àwọn ìyá wa wọ́n lọ síbítù abẹ́ kòkó náà bí màá sí wọ́ọ́rọ́ wọn náà bí gbogbo wọn náà sì dábẹ́ fún ayé tí ayé da yọ kìnnì náà ní obìnrin kú sọ̀sibítù lórí wọn bẹ́ẹ̀ bímọ tẹ́lẹ̀ má dábẹ́ so wọ́n sá wa irọ́ kan jọ láti fi bá tọ̀ wọn so kí mùsùlùmí ó dábẹ́ fọ́ máa rí obìnrin nígbà tí o bá rí wípé ẹni tó mọ̀ ìgbàtọ̀ ọ̀bá rẹ̀ ló máa dá mẹ́gbẹ̀ẹ́dì ọmọ rẹ̀ lẹ̀ mẹ́jọ wọn mutí létí ọmọ rẹ̀ hàdà ọ̀hánà ẹ̀dọ́ akírun tí kìí ṣe mùsùlùmí tọ̀ ó kàn ó ṣeré wáyé kò sí ládà kankan lọ nínú lásì bákan náà ẹni tí ó ṣe ìsìnkú àyàn wọ́n yóò ń dá ìfún lọ ẹnìkan bá sá síwájú ọkọ̀ ọba gbà ká tó gbé lọ́sùtù ẹ̀yìn rẹ̀ ti kú nínú sẹ̀ríà Islam wọn ò gbúdọ̀ pa irun wọn wọn ò gbúdọ̀ pa dẹ́rẹ́bà torí pé kò máa má pa ẹ̀ wọ́n wàá béèrè lọ́wọ́ àwọn fámìlì ẹni tó ní èèyàn rẹ̀ fún ẹ̀ option méjì lẹ́nu ìmọ̀ kẹ́ẹ̀gbowó ẹ̀mí èèyàn yìí tí wọ́n pa á tàbí kẹ́ ẹ ṣàforíjì fẹ́ẹ́ lọ wọ́n bá rí pé àwọn náà rí pé ó ṣèṣì kò mọ́mà ṣùgbọ́n ẹ kàn fún wa ní kankan ní awó gba gbélé lófin tó bá ti ṣe yẹn nínú ẹ̀mí wọn wọn láwọn yọ̀ǹda ṣùgbọ́n tó bá láwọn yóò gbowó ẹ̀mí tó bá lọ jẹ́ pé àwọn tẹ̀sí yé àwọn gba díyà torí pé díyà yẹn àwọn ọmọ kẹ́ni yẹn fi lẹ̀ wọ́n lù sí wọn kọ́ pàdánù bàbá ogún yẹn àwọn ọmọ wárápá rẹ̀ ló tó wọn bí yàsìmí mi mọye tó jẹ́ precisely lọ́wọ́lọ́wọ́ sí ṣùgbọ́n millions ni o is a ten million jama ọwọ́ apá àyàn kan ọ̀sán owó bá wọn tó bá ń drive lọ́la jẹ́jẹ́ òun lọ́ra ara máa rẹ̀ bọ́lọ́kàtà kan bá ń gba wájú ọ̀yà ṣe sùúrù fún ọmọ kò tiẹ̀ kọ́nà kó náà tá a bá ń lo ṣẹ̀rí àjàmọ́ ẹ̀ ní wọn yóò wá lọ mọ̀ ṣẹlẹ̀ òní ìdí kan máa lé ọ pé kọ́ má sáré má sá ńgbà ọ̀pààyàn ọjọ́ kan tó yẹ pé gbogbo property tó ní láyé ni wọ́n tà tó ò tí ì rówó ní àṣà níjọ́ mi then ìjọba náà ó dẹ̀ ti ṣètò ó níbi tí ẹlẹ́sẹ̀ lè gbà ó ti ní speed limit oníkálukú ọmọ observe ṣùgbọ́n níbi ta ló ti observe speed kódà bí tọ́nà ò ti dáa gan ẹ bá bẹ fojú ti gbà mí ẹ rí i pé wọ́n fa akíní funfun kan ẹnìkan ní ah, mọ́tò máa dúró mọ́ ọ sáré mọ́tò ní nàìjíríà náà wá àsìkò tó níbọ̀ wà bẹ́ẹ̀ gan yóò sá eré nítorí pé bọ́ bá pa ọ́ náà ó lè sá lọ kásì mọ́ rí mú ṣojú ìṣẹ̀lẹ̀ àmọ́ àwọn mọ́tò tírélà lámì tí ó gba mọ́tò mi dà yóò sì lọ so irú ẹni tí gẹ́gẹ́ bí nǹkan ṣe ẹ̀kọ́ tó bá gbá ẹ̀ báyìí èèyàn gbúdọ̀ lọ kéèyàn dúró ṣùgbọ́n kò advisable kò dúró tó bá wà láìmọ̀ kan làwọn dáadọ́ àtọ́ bá dúró pa àwọn ètò máa lọ sí the nearest police station lọ rìpọ́ọ̀tì ara rẹ̀ tó ti yé lọ rìpọ́ọ̀tì ara rẹ̀ rẹ̀ ó wí pé wà kàn bá ń tọ́ ta driver iná mọ́tò pé wọ́n ní o máa lọ sí nearest police station ní ọkọ lóyún ó sì sì ní ẹgbẹ́ sí dáadáa yìí sọ àwọn ọlọ́pàá náà wà tí ọmọ lè àwọn wà wá síbẹ̀ táwọn yẹn bá láwọn fẹ́ gbowó ẹ̀mí ọ̀sán sọ̀tàbá láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀wọ̀n ìfẹ́ àwọn sàmúlò àsàmù oko sí wa ọmọ oko ní wákà kò lè fún wa lówó yẹn lẹ́yìn ìgbà yẹn ọ wà á gbà oṣù méjì wọn láwọn ò gbowó síbẹ̀síbẹ̀ ọ gbà àwọn oṣù méjì kà fara jà òwúrọ̀ ọ gbà àwọn oṣù oṣù méjì ẹ̀mí tóbi lọ́dọ̀ ọlọ́run kọjá wa sí wo ṣùgbọ́n ẹ̀mí tọ́ba kó wájú máa kọ́ gbá ẹ̀jẹ̀ ìdáná bọ́ọ̀ bá ti lè kó pẹ̀lú ọba tó àbẹ̀wò ta ní ní láwùjọ tó wà nìyẹn ẹ̀mí ò jẹ́ kankan ṣùgbọ́n gẹ́gẹ́ bí tíṣẹ̀rí àwọn ti wà kò lè sí wàhálà ta ni ọ̀sán kó wọ́n pa kò tó bẹ́ẹ̀ lóko náà mọ̀ jùlọ ọgbọ́n àwọn látò lẹ́kọ́ bá tó lè wá sí ó sì tún gbogbo àwọn àwọn abẹ́ náà sí àwọn abẹ́ lọ́nà ló tún nílẹ̀ ìmọ̀ọ́mọ̀ mi ṣe sí ní ọlọ́mọdé aláwọ̀ ìyàwó ọmọdé apá ìyàwó ọlọ́mọdé sàmì wa ó fi sọ̀rọ̀ sọ wa gbogbo ẹ̀mí sẹ́yún sẹ́yún náà ẹ kí orí bẹ́ẹ̀ iṣẹ́ ẹ̀mí náà ló bẹ lára ẹ̀. tí òjò bá ń rọ̀ lójó yìí di fàá káàrá yìí lọ yìí di bó láti ṣe ẹja kí ìdì ló lọ́lá sí tí ò bá tún sáàyè ìlú náà a sọ ìjọ kejì a kì í jọ kejì tó di àdùn sọ ayélujára. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب اليك